olórí ń bẹ̀ jẹ́ kí n mú kú ọ̀dẹ̀ kí n fi lè lórí mọ́ làákà ìlú ṣe yìí fà àwọn ìdákan àrẹ lọ́wọ́ àwọn bádá àti fílìtò àti làákà ìfún òní tá bá gbogbo afẹ́fẹ́ ẹ̀dọ́ bàbá fún òòrùn ẹ̀dọ́ àwọn kan àwọn kan ní ẹ̀dá ọlọ́run ọba ọlọ́run jẹ́ káwọn lè sí ṣùgbọ́n kò sí làákàyè làákàyè ká mí ìlú ni pé kì í ṣe pé wọn ò ní làákàyè tó lè kọ́dínéètì àwọn sensory information wọn àmọ́ wọn ò lè sọ experience àti memory kan wá lò lọ́nà mi yàtọ̀ sí intanẹ́tì báyìí ní kàtígórì yẹn àwọn ẹranko wà mọ́ àwọn lè fi káfíìlì bẹ́ẹ̀ wọ́n sì lè rí bàálù àmọ́ pé káńtọ̀ mẹ́mórì kí wọ́n á lo mẹ́mórì yẹn yàtọ̀ sí ọ̀nà bí instinct wọ́n ṣe rí lọ àwọn kan torí pé táwọn alákọ̀ọ́kọ́ kò sí làákà kò sí fẹ́lẹ́ yẹpẹ ní omi ní oòrùn ní òṣùpá ní kò fẹ́ kan sí ìṣirò kankan tọ́lá wọn kó ṣe pẹ̀lú wọn despite àkọlọ́ ọ̀bá dà wọn kò sí irinṣẹ́ tí wọ́n lò tí wọ́n obìnrin sọ pé eré ìdá ilé yọ̀dá àlàyé sábẹ́sẹ̀ yìí àbí ìsàlàyé kábílẹ̀ mọ̀ pé ọlọ́run ọba kìí sọ alábòsí àní pé gbogbo tó kálukú bá ti bára rẹ̀ ó kálukú bá rẹ̀ tó lè sọ pé ah òun tọ́ sílé àmọ́ tẹ́yìn bàbá rẹ̀ láìjẹ́ náà kò sí ẹni ẹnìkan kan tó gbà tí ó sọ wípé iṣẹ́ mi nìkan òfìdádùn náà tó máa tó dáwọn ọ̀rọ̀ kò bẹ́ẹ̀ pé owó fún ọ́nlá ká ẹ̀ pé wọ́n lè sọ mẹ́mórì wọ́n sì lè chéńjì ọ̀nà bá tòun ò tí wá ní kọ́ wò átà nǹkan tí wọ́n ṣe náà nǹkan fún pé desire àwọn ló tèkì wọn síbẹ̀ àmọ́ tó tó wọn ò ní intention wọn ò ní will ọlọ́run bẹ̀rẹ̀ justice náà ànábi sọ́lá sọ́lá sọ pé yọ̀tọ́sù yọ̀tọ́sù lè ṣáàtì jòláhà mìnà ṣáàtì jàlhà mìnà ṣáàtì kọ̀rọ̀nà ẹran ewúrẹ́ tí kò níwò ó ní alìjàlá mọ̀zákàrẹ̀ ní ajílá ewúrẹ́ tí ò níwò ọlọ́run gbogbo ẹ̀sán lọ́wọ́ rẹ̀ nínú ṣáàtẹ̀ kọ̀ọ̀nà lọ́wọ́ ewúrẹ́ tó níwò akọ̀rọ̀n ńlẹ̀ ewúrẹ́ ẹran tó ní ìwò tó jọkùnrin láti fún àwọn sọ̀sọ́ra ń tọ́ hàn nàbí sallallahu bí kàpṣẹ́yìn. Amlahay, akọrọnẹ alakọrọnu ẹ eh, nǹkan tó ní wò tó ní kẹlẹ sọ obìnrin rẹ ní kọ̀ọ̀nà pé àgbẹ̀sán lọ́wọ́ ewúrẹ́ tí kò lọ́wọ́ ewúrẹ́ tó ní wò fún ewúrẹ́ tí ò ní wò fún kan báwa ti wá gbẹ̀sán tán ọlọ́wọ́n ẹ̀ka fi ń parẹ́ torí pé ìdájọ́ tí wọn ò ní ìbálòjá náà ti náà àwọn kan ọlọ́run wá tún dáwà kan ó tún dáwọn kan ó fún àwọn nílà káì nìkan ṣùgbọ́n kò fún ṣáwà kò fún wa pé kó dá sí wọn lára pé kí wọ́n bá ti ní nǹkan báyìí kó wù mí tí wọ́n bá rí mọ́tò kó wù mí tí wọ́n bá róbìnrin kó wù tí wọ́n bá rówó kó wù àwọn ẹ̀là ọmọ ó fà wọn ní wá wí wá sí kankan nu màláìka o torípọ́ lọ́wọ́ bá tẹ̀kan ti fi sádà láàmà bíi jẹ òun dá màláìka kò sí kankan nu wọn tí ó jẹ kékeré kò sí kankan nu wọn tó yà pa àpẹ lọ àwọn kan ọdẹlẹ̀ kẹta ọ wá fi àwa èèyàn àtàlìyàn ló sáà ní ọ wa méjì ó ṣe fún wa ní ṣàwáàtì ló fún wa ní òkúùlù

ó ní à ojú ń bẹ́lẹ̀ ayé ìjà kọjá kọ́lọ́fọ́ dáyọ̀ ọmọ nìyẹn ní sí bẹ́lẹ̀ ayé à kí kọ́lọ̀ dáyọ̀ tí ó wà dá ìtumọ̀ ẹ̀ pé ó fi ṣáwà tó láta màláíkà tó rí tó dá bó ṣe dá òun lóòótọ́ òun ga láyé àwọn tọ́lọ̀ bá tẹ́ ìwọ fún yàn lágbájá ẹ tó o bá fẹ́ wá promoted exam bẹ tó o sùn tó o bá pass exam kò sí lẹ́nu tó o lè dé o lè ní lẹ́nu seventeen àdúgbò ṣe pé nítọ̀ ó wá òdìkọjá lẹ́nu tẹ́ àwọn kò fẹ́ dà ẹni tí hímà rẹ bá kéré ní òmùn pé kò tẹ́ exam torí tẹ́lẹ̀ ìtòhùn tó tó ń gbá má tẹ́ sí òun ibi tóhùn náà wà ń padà sùn. ọlọ́run ló fẹ́ tẹ́sì nke àtàlìjànú tán bá pàṣẹ tẹ́sì wọn ò bẹ màláìkà in fact màláìkà ń kọ́ àwọn ni ó fi máa kí wọn káàbọ̀ lálìjànú hmm? ọlọ́run bá ń sọ fún wa ní sóràtọ̀ ráàdì nígbà tí ń sọ ní màláìkà ó ṣe fún wa ọlọ́run sínú àwọn tó ọlọ́run ní níjọ́ tí ó ń kálukú ọlọ́run ní wọ̀lẹ̀bí iná sọ́bà ẹgbẹ́ wọ́n tọ́lọ́ ọba lò pé a ti wálé ayé náà tábá wálé ayé ẹ̀ṣẹ̀lẹ̀ àti má ṣe nǹkan wa ń fẹ́ ó àti má ṣe nǹkan tí dáa bẹ kó lágbà torí ọlọ́run fi lo kẹ́lìmọ̀ àtọ́gbòrò tọ́gbòrò ní hamsun náà kí èèyàn sọ pírẹ́sì ẹ̀mí kó o má jẹ ṣe nǹkan tó wù láti ṣe. Ọlọ́run yìí náà sọ̀rọ̀ ohun tí wọ́n rọ̀ ní rọ́ọ̀sì yìí wà á kọ́ ọ́n sọ̀rọ̀ àwọn ọ̀hún wà kú nínú àrọ̀dá náà. سرا وعلانية يجرؤون بالحسنة السيئة سيئة أولئك لهم عقبى والذين صبروا ابتغاء وجه ربهم àwọn tẹ́sẹ̀ sùúrù nǹkan mú wọn ṣe ṣùgbọ́n wọn kóra bú ìjọ fìta ní kí wọ́n ṣe ó lè wọ́n gbé àwọn nǹkan tọ́kàn wọ ọ̀pọ̀ tọ́kàn wọn kọ̀ ó bà wọn ní sùúrù ìfẹ̀rọ̀ ọ̀rọ̀jù ìrọ̀bí yìí lẹ́yìn tó pé wọ́n ń wá ojú ọlọ́run wà àkọ́mù sọ̀lá wọ́n gbẹ̀rù ojú wà á fà kún mímọ̀ wọ́n nánú nǹkan tá a sọ̀rọ̀ sì fún ọ̀fẹ́rọ̀ lọ àlàáníyà ní jẹ́jẹ́ àti ní gbangba wọ́yẹ̀ dọ̀rọ̀ tí wọ́n bá saburú fún wọn wọ́n á fi dáadáa dáa padà àwọn nǹkan tó lọ́wọ́ bá dàgbọ́ yà wọ́n kan tó le láti ṣe ni ọlọ́wọ́ bá gbogbo ọ̀lẹ̀ náà tó bá rúbẹ̀ rẹ̀ ọlọ́ọ̀ni kùlá ìkàlámù ó pàdà àwọn ni wọ́n ní ìgbẹ̀yìn alkiyamu aljanna tó pé òun nílé ìgbẹ̀yìn yóò jẹ́ tiwọn ọlọ́wọ́ wá tó ti jẹ́ tiwọn yìí kí wọ́n sáwọn nìkan jannatu adin aljanna tó ṣe pé tí a bá ti débẹ̀ èèyàn ní kú mbẹ́ yàtọ̀ fún lónà ha àwọn wà lẹ́nà yìí wọ́n mọ̀ sọ́ọ̀lá ha mi àbá ibi àwọn tó bá tún dá nínú àwọn bàbá wọn tó ṣe dáadáa àwọn náà wà lẹ́nà yìí wọ́n àzùwájú àwọn tó bá ti dáadáa nínú àwọn ìyàwó wọn àtàwọn ọkọ wọn wọ́n jọ wà lájẹ́ náà papọ̀ wọ́n lórí ìyá ní àtọ́májú dáadáa nínú àwọn ọmọ wọn wọ́n jọ

ìkẹ́ ọlọ́run ọba kó máa bẹ lórí mi torí wípé ẹni sùúrù fàní ìmọ̀ ọ̀pọ̀dá irú ilé tọ́lọ̀ fún yín ní ládà yìí o kò sí tó dáa sí náà màláíkà tó wọn ò ní ṣàhàwáàt èèyàn àtàlùjẹ̀nú tó ní ṣàhàwáàt màláíkà ló tún máa kí káàbọ̀ tó fi pé ẹ́ǹdì èèyàn ó pé ju ẹ́ǹdì màláíkà ìbẹ̀rẹ̀ màláyíkà àti pósẹ́sì jẹ́ pé ju ìbẹ̀rẹ̀ ya lọ òun gbogbo nǹkan tí yóò bá fẹ́ kan múyàn kéèyàn fi ní ẹ́ẹ̀jì lórí ẹlòmíì ọ̀nà téèyàn ó bà débẹ̀ yóò ní ẹ̀yẹ́ máa wò ní ìsinmi nínú nǹkan méjì nínú àwọn nǹkan téèyàn máa fi ń jẹ lómi tó fẹ́ jura lọ òun lówó òun ni mà kò sí nǹkan kan rẹ̀ tí ò sábà sọ fún yàn pé lágbájá inú kò ṣe wàhálà owó kó ebi tó bá rí tán kó o mọ àwọn èèyàn tí ó tó jù lọ tó pọ̀ àti kó o má ṣe rárá tí wọn náà kàn jẹ́ ordinary person tẹ́yà bá ní ah, àti jọ́pínlẹ̀ pọ̀sán kò sí wàhálà ń yẹ kò sí wàhálà ń bẹ̀ wọn náà lè kọjá ọ̀nàrí bẹ́ẹ̀ ọ̀nà àbúkọ́ yìí sọ pé láwọn alimọ̀ṣàkọ́sù sáadá náà tó olóòmù àjùmù yóò kírò wọ́n lè kéda mọ̀kọ́ táàlù tí kìí bá ṣe torí wàhálà jáda sáadá náà tó olóòmù gbogbo yẹn yorùbá jólórí bọ̀ wàhálà wà náà lẹ́yìn tó bá ti sọ pé ọ̀rọ̀ ayé ayé ayé lẹ́sìn ẹni tó ń bá fẹ́ jọba lásán ara wàhálà tó wà mẹ́rin tó kó gbọ́dọ̀ tó lè ti wàhálà rẹ̀ ẹ̀ ṣùgbọ́n tẹnu wà látó wà bẹ́ẹ̀ tó bá padà jẹ́ kọ̀ yóò jẹ́ ìfẹ́ ìṣòwò ara rẹ̀ tí kì í bá ti torí wàhálà tó wà ní pékè yẹn ga gbogbo èèyàn ló bá gbà torí pé kí ni àlùjúùdù yóò fi kéèyàn lówó kó wá fi tọrẹ tó bá tọrẹ yóò ra yìí fún àbí kéèyàn tọrẹ máa ń sọyàn di dájúdá ìtorí rẹ̀ náà ni èèyàn tó pọ̀ lé lówó bọ̀tẹ̀ èèyàn díẹ̀ ní ó lè náà sí tí ó fi ra yìí fún tọ́lọ́ mọ̀ bá ẹ̀rú ń bèèrè o níjà àwọn náà nǹkan mi ẹ́ bọ̀ ẹni tóun náà náà tó ṣe rí pé òun ló padà fún ní ìbẹ̀rù pé ó lè mú sí wàá wọ́n ẹ̀dáàmù ọ̀táàlù kéèyàn ní ṣàjá akin pé kó bẹ́ẹ̀ sí nǹkan tó léwu ó lè pààyàn ṣùgbọ́n tó bá bẹ́ẹ̀ sí ìtàn tó bá níbi sí favourable outcome ó lè jù so àwọn mọ̀láìkà wọn sọ pé sàlámù àlékún máa sọ̀bá sọ̀fà nínú ọ̀pọ̀ta tọ́ náà ọlọ́wọ́ dá mọ̀láìkà ló fi dá ẹ máa wó ó dá mọ̀láìkà pé òkú lónìí láṣàwá ní láṣàwá wọ́n ní láàpá àwọn kò ní ṣàwọ́ ọlọ́wọ́ bá wá fẹ́ fi hàn wá ewu pé òun fẹ́ pọ́n wa lé lòun fi jẹ́ káwa jẹ́ èèyàn òun fẹ́ pọ́n àlìjànú lé yóò fi jẹ́ kó já àlìjànú ètè màláìka ló fi dáná bí Adam ló fi ní káwọn màláìka kàtẹ́rìbà pé tó bá yẹ fún abáfẹ́ wo iṣẹ́ ni abẹ́fẹ́ tó kálukú ṣe ni ó yẹ kí màláìka kóhùn má tẹ̀lé bàbá nàbí adam torí sẹ́wọ̀n nàbí adam ṣe àwọn ìlàjà ti wà fọlọ́ọ̀tì nàbí adam wọ́n ìsinsin lọ́nà wọ́n ti sẹ́ lọ́nà wọ́n ìsinsin àmọ́ ara pé ibi tákọ̀ọ́kọ́ àpọ́nlé ọmọ yẹn tilẹ̀ rẹ̀ pé nínú àwọn ẹ̀dá tọ́lọ́wọ́n bá dá òun ló kéré òun ló lẹ̀ òun ló kọ́ntribútì lẹ́ẹ̀sì àmọ́ òun lọ́nà pọ́nlé òun ló ti sọ lánàá ń tí fi mí òun ẹ̀fọ́ tó wà lẹ́gbẹ̀rẹ̀ ẹ̀fọ́ tí ó kà fún kó lè lórí ẹ̀fọ́ ń bẹ́nu tí ń fún àtẹwéjú ni àwọn ń pòdìsì oxygen èèyàn ló ń pòdìsì carbon dioxide waste product waste ni ń lò láti fi oúnjẹ péye gbogbo nǹkan máa gbogbo nǹkan ló ní kó tẹríba fún ibi táàtì mọ̀ bá kàn lé ní ìbàlọ́ bàbá rábí anábì adam tẹ́lú káàmọ̀ láyíká tí wọ́n tẹríba fún tí ìbìlítò tẹríba ara tí ìbìlítò sọ ni pé àrọ̀ àìsà hátẹ̀lẹ́bì kàrọ́ǹtà àlẹ́yìn ẹni tí ìwọ ọlọ́run ọba tó gbá kan fún àbọ̀ ọ̀gbìn yìí la ẹnìkan lọ lórí ìjẹsọ àwọn ọmọ tó bá wíwá ìdíjọ ọrùn báyìí ma dúró tì wọn báyìí ní hánà níbi ọrùn báyìí ìní dún wọlé tó àpọnlé Ọlọ́run bá ṣe dẹsẹ àkọmọ ní ìlú bọ tọ ọwọ́ àkọmọ ní ẹgbẹ nílà káyì ó ti wá sí nílà káyì wọn Ọlọ́run wá fẹ́ jà ní lórí kò wá sọ fún pé go out there. lọ dìsáìdì ẹ̀fúnra rẹ̀ ọwọ́ ara àwọn òjíṣẹ́ ṣe èdè kwẹ́ṣẹ̀ nígbà ẹja bíra wa bí gbogbo wa ti bára wa nísìnyí àtẹ̀tọ́ wà láfíríkà àtẹ̀tọ́ wà ní tó ń gbé ta ni ó kọ́ ọmọ ènìyàn láti mọ̀ pé òun ó gbóbìnrin lò pọ̀ ìwúrọ̀ náà ti ní. ànábì ìwò lọ́lọ́run ọba ránṣẹ́ sáwọn èèyàn pé ká mọ̀ fáwọn òwò ọ̀tọ̀ torí pé ọpọlọ wọn lè gbé wọn bá eléwà fẹgbọrẹ wù eléwà fẹgbọrẹ eléwà fẹwù eléwà fẹwù eléwà fẹta àbí torí ọpọlọ wọn yanjú what is good and what is bad àmọ́ tòun ti bẹ́ẹ̀ nígbà tó kẹ̀ yìí tó ká ìjẹun náà ti ná ọlọ́run tó dúró lọ́pọlọ rẹ̀ fún aláwọ̀ òṣìṣẹ́. gbogbo eléyìí ntọ́mọ̀ ní òbí lẹ́sí ìsì láíláí ẹ wá gbọ́dọ̀ wọn bá ṣe tó ọlọ́run lọ́mọ nìyẹn àtúrà yìí lọ́wọ́ abẹ́rẹ́ ó kọ́ sọ bá gbádùn ọmọ nìyẹn mú láti mọ̀ pé ẹni tí ò já mọ̀ nǹkan kan àmọ́tàkọ rẹ̀ pọ̀ ju gbogbo àwọn tájá mọ̀ nǹkan kan lọ. pé bá tẹ̀ pé ìfà ta kọ kò yẹ kó jóun nítorí kò fi jóun ni pé tí kì í bá

hínú mi náà dáhìrì làbí ọkùnrin ṣe àná fún ọ ṣé kò ti wá tọ́mọ nìyàn táǹkì wà tó ti pẹ́ yíẹ̀ billions of years ó ti wá lórí ọmọ nìyàn báyìí tọ́lọ́wọ́n ọbọ̀ òtí sọ tí ó ti ṣe ẹ̀dá tó ti dá táàlùwé lábí ọkùnrin ṣe àná fún ọmọ nìyàn jíjẹ kankan táwùdá níbi ìsìnlẹ̀ òun lẹ́rìí ni hadith pípa tó wà kọ́kọ́ bí sọ́ọ́ ẹ̀wọ̀n tó káwọn abẹ́ ìdí eléyìí tọ ọmọ nìyà mi lẹ́yìn ìgbà tó náà bá dáná bí Ádámù yẹ pẹ̀ tán tó dá tán tó ní ká màláíkà tó ní fún gbogbo àwa tájọ́ máa rẹ̀ kọ́ ó dá bí àtọ̀ àtọ̀ ó lẹ̀ ó fúyẹ́ ẹ́ kò wò tó ti pé títí ìbá ṣe pé tó pọ́ mọ́ ọdún tí bá ń dọmọ ṣé ń mú sáfìbárò ní nǹkan tẹ́rù kó dọ̀tí àwọn tó fi dọ̀tí bí ikun ló ṣe rí ẹ́ nítorí ẹ̀ka fọ́nká ti dànù ikun òní sábà fẹ́ ròyìn ọmọnìyàn wọ́n ní sẹ́yìn bá tẹ̀ fẹ́ sáfọ asrabu ṣe ìpìlẹ̀ ìsá rọ́ọ̀tù nǹkan tó lọ́lá jù lára ọmọnìyàn náà ló bí ẹ̀ àbí orí ẹ̀ lọ́kọ́ rẹ̀ dáwà bí orí ẹ̀ lójú rẹ̀ wá sábà bí yíwa gbádùn ọ̀run yẹn kó wáyé ní ìpínlẹ̀ ó dèrè ní ọ̀dìnrè ìwọ́n gbogbo nǹkan tí ó gbogbo eh, tí ẹ̀ lẹ́tẹ̀ táǹpé sẹ́ńtà náà bọ́ sí sẹ́ àdìsí kankan ìlú rẹ̀ wá gbogbo tó wúlò lára ọkùnrin yẹn ìbí ìlera sábà bí kọ́ọ̀tì ẹ̀ báyìí ẹ̀ ti kọ́ọ̀tì síbi ti bẹ́ẹ̀ yìí tó lọ́lá jù lára ọkùnrin ẹ gbogbo ẹ ló wá fún fún gbogbo ẹ ní wọn ń sàn ẹ gbọ́ imú ń sẹ omi inú ó ní ìdí dà ẹ etí òun ní wáàkì tí ò ṣe ẹnu òun ń dakọ ojú ń dami pé sẹ́ni sọ ẹ bá mú the beautiful part of your body nígbà tí wọ́n á gbé ayé ń gbé ìjà ń dànù báyìí ilé ìnípa yìí láti fi wọn mọ̀nìyàn wípé ìjà máa ń sọ̀rọ̀ ọlọ́run afẹ́ fún alẹ́ ara àpọ́nlé tọ́lọ́run bá ṣe fún un ó pé gbogbo omi tó wà expose lára rẹ̀ ló máa protect orúkọ ní function creation etí rẹ̀ gbọ́dọ̀ receive message kò gbọ́dọ̀ wà close amákàlẹ̀ wọ́bẹ̀ ó ti wá fi wá sí kan sílẹ̀ gbogbo tó bá wọ́bẹ̀ ní ti pa ni ó ti fi wá sí sílẹ̀ tó mú tó bá ti wá bẹ̀ kó sáà imú ó wá ẹ̀kú àwọn tó bọ́ wá ti gbogbo tó lè wọ mẹ́tọ́ ọlọ́run fi irun sílẹ̀ irun ni ó mọ̀ tíráàpù dọ́ ẹ́ tí dọ́ọ̀tì bá pé èsì àti rí irun irun àti papọ̀ ẹ́ wọ́n jọ wàá wá pọ́n bí

ní wá ń sáàpù lọ́ọ̀sì ẹ omi tó wá wà bẹ́ẹ̀ kọ́ ogun tó wá wà bẹ́ẹ̀ kọ́ ó jẹ́ kó ní pítọ̀ omi tó dé pírì láàpù tí ó pa tí ó bá tètè bómi yẹn ti wá wà kọ́ ọlọ́run wá sí anti-freezing agency tá a bá gbé ẹni omi kalẹ̀ báyìí tí temperature bá ti wà below four degrees àbí yóò freeze so àwọn táwọn ń gbé ibi tí temperature ti máa ń rí báwọn kí ló tó ju wọn freeze. èèyàn lè kọ́fà ara rẹ̀ pẹ̀lú káfíńtà ìkúlùwà àbí ó kọ́fà ẹ̀sẹ̀ èèyàn sáà ní kọ́fà òní ojú tó kọ́fà yìí ní mú ó lè mú ilé ìdí mi wà ní ojú náà kò jẹ́ kó jì gbogbo ọ̀nà lọ́wọ́ fún alẹ́ ọwọ́ alọ́mọ tí ò já mọ̀ kankan bí rẹ̀ gbogbo yẹn tó bá fẹ́ sakọ́ ńlẹ̀ ayé sẹ́wọ́n tí wọ́n fi ń rakọ̀ sí àwọn tí máa ń rakọ̀ sí sí àfẹ́ tó bá ti yàgò ìdìbò pátá lẹni tí ò mọ bó ti bẹ̀rẹ̀ torí ẹ̀ náà làwọn èèyàn fẹ́ máa fi ń kọ́ bá bó làwọn ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ bá ti mọ bó ti bẹ̀rẹ̀ akọ̀dí ẹ̀ ló lè dìbò ẹ lẹ́mọ̀ fẹ́ gbogbo yẹn tó bá ti ga sáńkọ̀ yóò fẹ́ pa é sí ibi tí ò gbà ń pa rẹ̀ lọ́ta ẹ̀ ti jẹ́ abọ́jú pé ìtàn mi bẹ̀rẹ̀ láti ìgbà tí mo ti pé twenty na ah, before twenty nǹkan ni ẹ má wọlé ẹ ti dán lẹ òun ni pé jọ́nà ọ̀bá ti fẹ́ tẹ́sì yẹn ń kọ́ o ní sábà máa fẹ́ tẹ́sì yẹn pẹ̀lú nǹkan téèyàn fi bẹ̀rẹ̀ tẹ́bá wọ àdìs àwọn mẹ́tẹ̀ẹ̀ta táwọn àláìka lọ lé bá irú bí wọ́n ṣe wà tẹ́lẹ̀ kó tó kọ́lọ́ ọba sọ̀wọ́ fún wa lọ́lọ́ ọba jẹ́ káwọn àláìka ní kọ́tù o ti pa ẹ́ ọ̀kan nu wọn ń jábọ́ jù ọ̀kan nu wọn kò ní sìn tó dà ọlọ́wọ́ bá màláìka sí wọn àdéhùn ọ̀rẹ́ nígbà tó màláìka sí wọn ọlọ́wọ́ bá wá ní ká màláìka yìí wọ́n wá ní fọ́ọ̀mù àwọn èèyàn ọlọ́wọ́ bá sí wọn ní kí wọ́n lọ bá wọn ní yá lágbájá kí ni tóbi ló fẹ́ kọ́lọ́wọ́ bá ṣe fún náà fẹ́ skin ọlọ́ọ̀bá ń ṣe kó da èyí ìjẹ́ ẹgbẹ́ yálé bẹ́ẹ̀ kó da ó kéé kó dúkìá ń kọ́ pé ló fẹ́ ó dàpọ̀ dúkìá nọ̀ra kó mi máa lu àti ewé ó dàpọ̀ wọ́n ṣe bẹ́ẹ̀ bá fọ́jú náà wọ́n ṣe bẹ́ẹ̀ fún ẹ̀tọ́ òun lómi irun lórí. lẹ́yìn ìgbà tí dúkìá dé tán tí gbogbo kọ̀díṣàn wọn dáa tán ọlọ́run bá gbogbo màláíkà dìde ní fọ́ọ̀mù báwọn ṣe wà kó tó di pé wọ́n dà. ńgbà tó dọ́dọ̀ wọn lágbájá ẹ̀dàpẹ̀ ṣàánú mi apọ́jú ni mí ẹ̀dàpẹ̀ ṣàánú mi adẹ́tẹ̀ ni mí ẹ̀dàpẹ̀ ṣàánú mi apárí ni ẹ̀mí ẹni tí ò ní olórí ni mí ẹni tó ń sọ́kóhùn náà ti ní olórí tẹ́lẹ̀ pé màláíkà wa fi gbogbo gẹ́gẹ́ bí wọ́n náà ṣe rí báyìí tẹ́lẹ̀ tọ̀rọ̀ tọ́mọ̀ ní ẹgbẹ́ gbọ́nù ẹwọ́n ní ẹgbẹ́ gbọ́ pé má sọ bí mo ṣe rí bí mo ṣe wà ní ìṣèjì ó sọ iṣẹ́ àmọ́ báyìí lájọ lọ́n fi lọ́n fi dé mi lèmi ti ní ohun tó dá báyìí àmì owó tá a sì ní nǹkan ìnáma wọ̀rẹ̀ náà ha káàbìrọ̀ àkáàbì ẹ generation before generation la àwa jogún owó ni ọmọ nìyẹn máa ń fẹ́ kó ṣe pé òní máa ìbẹ̀rẹ̀ òun kọ́sẹ́ nígbà tó bá ti mọ̀ bẹ̀rẹ̀ èèyàn tí kì bá ti bá fẹ́ ti dáadáa pẹ̀lú ó láìpẹ́ kí ó dráàgì yẹn ẹ̀ pé ah, ah, ah. <laughs> sọlọ́kọ́ fi tọ́ ìbẹ̀rẹ̀ ń kálukú wa fún wa pé ìwọ ọmọ nìyàn tó olóòfẹ́ sáfà òkè ìhìnà mìíràn dárí ló gbé làmìyàkùn ṣe án mọ̀kúrọ̀ ọkọ̀ wà ní sáàdì wípé kó ọba ìlú ń jẹ jẹlẹ ìgbà yẹn kọ iná ọlọ́pàá ní ìsáàdì àti ìfàtà náà ṣáàdì àtẹ̀lé àwa dọ́mọ nìyàn níbi àtọ̀ àtọ̀ká fún àdá yìí náà mẹ́ṣọ̀rọ̀

ó ní ìdẹ̀ láti láti mú sọ̀rọ̀ nínú oṣù eléyìí náà sọ̀rọ̀ ọlọ́run bá fà àwọn sọ́tàǹtì kan ti kó ṣe yí pé abẹ́ obìnrin ò ní lè ní sáláìtẹ̀ because abẹ́ obìnrin wà àkiri bísímẹ̀ǹsì wà á sí ìdí abẹ́ obìnrin ò ní pa pé sódà yóò lè débi tó ń fẹ́ kó dé sọ ní gbogbo ìgbà tó lọ́wọ́ bá ti gbogbo tọ́jú nǹkan ọmọ nìyàn kò tí ì dè yàn kò tí ì dè yàn ọlọ́run náà ní ti gbogbo ẹ̀ fún un tọ̀lẹ́yìn bàbá ọlọ́run wá lọ́run wá ṣe ògbélé nǹkan nàfẹ́lì àfi ń tẹ́sẹ̀ ìjọ tó bá dé èèyàn tata bá bí wípé ìjọ lọ́lọ́run ọba mi yàtọ̀ sí mi hmm? káwọ gbogbo àdánù owó lọ́lọ́run òun wá ṣe fàjà náà sàmì àgbàfẹ́ òun wá fọmọ nìyàn ní ẹni tó lè gbọ́ ẹni tó lè wọ́ọ̀dù yẹn. ọlọ́run fẹ́ lò ní bójà ni o fẹ́ lò ní bójà pé ẹni tó lè gbọ́ tó lè rí òun náà lòun fẹ́ jófin fún òun ò gbé fòkúta òun ò gbé fún yìí torí pé òkúta àti gígọ̀ là yẹ́sùmá wà là yẹ́sù kí là nàbí Ibrahim mú bàbá rẹ̀ yá lima nìyí lima tábùdù máa là yẹ́sùn wọ́là yóò fẹ́ wọ́là yóò ní àǹkàṣẹ́ kí ló dé tó ń ṣe nǹkan tí ò lè gbọ́ tí ò lè rí tí ó tẹ̀lé wúlò kan kò sí nǹkan tó lè gbá lùkàn máa là yẹ́sùn máa là wọ́là yóò fẹ́ so ìjọ tó lọ bá sọ pé igi tábì tó ta láyẹ́sùn wọ́là yóò fẹ́ òkúta láyẹ́sùn wọ́là yóò tó wá lóhun fẹ́jà náà ò sẹ̀mí àn bàfẹ́rọ òun ṣe wọ́n ní sẹ̀mí àn bàfẹ́rọ ìtumọ̀ òun ni wípé òun fẹ́ lò ní ohun já ìdí ń tẹ̀ ní. lóòótọ́ tó kó jẹ́ sẹ̀mí àǹfààní pọ̀ àǹfààní pọ̀ ara àǹfààní pé ọmọ nìyẹn ní samuel tábàdà fún kọkọlọkún òun ni wípé tẹ́ bá ti wọ́lọ́run bá ṣe dá wa sábàdì wá pé nínú gbígbọ́ àti rírí èwo ló bẹ́ sáàdì méjèèjì náà bá ní ṣùgbọ́n wọ́n jọ ní limitation ọlọ́run wá combine méjèèjì bẹ́ẹ̀dà láti di transport limitation kan nǹkan tá a bá rí òun kún ẹ́ nǹkan tá a bá rí ó kún àmọ́ ń tá lè rí kéré eh? in terms of quality eh? quality rírí ojú gbígbọ́ lọ àmọ́ rírí limitation ń tá a bá ti lè rí báyìí ó kún ju ń tá a àmọ́ ń ta lè rí kéré sí ń ta lè bọ́ nísìnyí báyìí a good example àwọn nǹkan tá a gbọ́ tá a sọ pé a gbọ́ kó wà la fi mọ̀ kó wà ó pọ̀ ju nǹkan tá a rí lọ sáájú kó wà nísìnyí báyìí ìmọ̀ àwọn ìbẹ̀rẹ̀ tí wàá nù wà o ẹ ti ń dàpọ̀ lóṣù pé àwọn yẹn sábà lọ wọ́n ti bá dàpọ̀ mi àwọn mi sábà bẹ́ẹ̀ ní sinpé tọ̀ a lè gbọ́ pẹ̀lú kan bẹ̀ tí jẹ́ zealand àbí hmm? a gbọ́ pẹ̀lú kan bẹ̀ tí jẹ́ iceland ọ̀pọ̀ ní ìgbìmọ̀ tọ̀ gbogbo ẹ̀ la gbọ́ ṣùgbọ́n àbílẹ̀ gbígbọ́ la fi mà kó wà tó ń téèyàn lè gbọ́ fẹ́ẹ̀ ju téèyàn lè nílò náà ọlọ́run wá ní fẹ́jà náà sọ̀mí àbàfẹ́rọ̀ kí ni implication ẹ̀ ò ní wípé níjọ́ tó bá jọba jọ kì á mà tọ́lọ̀ ń bá sọ fún wa sọ́ndẹ́ ṣé ọlọ́run tó fà tó lè fìyà jẹ ní òkò fìyà jẹ ní pé èmi ò ránà ibi ṣẹgbọ́ mi ò rí ó ti kú kí n tó dé ee ọlọ́run ní sọ̀rọ̀ tó gbọ́ òun lẹ́sìn pé gbígbọ́ lọ́wọ́ ọba lò nígbà tó fẹ́ sọ̀rọ̀ àwọn ọmọ náà àwọn ọmọ náà sọ pọ̀ kọ́ọ̀lù làwùkúnà náfmáù àwọn máa kúnnà sí àfààbí òun náà láti tàtà náà ló ànábi láyé máòbí yahudiyo wàlà nàṣọ̀ríyo ní àádé ọmọ yahudi ni àti nàṣọ̀rọ̀ àwọn ọmọ yìí lẹ́gbà tó wọ́n gbèdé kò ní gbọ́n tí ò wá ní gbà kó wá ní gbà tọ́lọ̀ ọba sí náà ni kó gbàgbọ́ ìlà kan àlè sẹ̀míyàn ó jẹ́ pé níbi etí èèyàn máa ń gbọ́ ọjà tí èèyàn rí lọ ọlọ́ọ̀ni méjèèjì ló ti fẹ́ dà ọjà náà ò tẹ̀mí àná pàtì kan ẹ máa wo pàtì kejì ọlọ́wọ́ bá ń sọ fún wa ní sọ́kùn ìbálẹ̀ ọlọ́ọ̀ni alámùnẹ̀jì afúnláhán àsìkún fún ní ètè méjì kí ló tẹ̀lé àwa gáìdì ẹ̀kọ́ náà méjì ìtumọ̀ ẹ̀ ní kọ́lọ́n fẹ́ lu ọ̀rọ̀ méjèèjì àkọ́kọ́ láti fi ṣẹ̀rí pé oníṣọ́ìsì o kí ni ìtumọ̀ ojú méjì ìtumọ̀ ẹ̀ ní pé òun dọ́ ọkọ̀ olè rí nǹkan bọ́yá kakú náà lè rí wàlìsáànà ọlọ́run wa fún sẹ́mi tá ha dúró fún bẹ́ẹ̀ o bó ṣe dúró fún pa lè sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ló ṣe dúró fún wípé a ní language sẹ́mi hmm? pé language ni lìbáàmù náà sọ́wọ́n pé wàsíláàfù àlùwádìí fún wa alìsì náà ti ṣe tó gbọ́dọ̀ fún wa lisan. lìbáàmù kí ni ìtumọ̀ rẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé táwa bá ní sábà ṣe ìjọba ìfúnra wáyé pẹ̀lú lìbáàmù wa a lè ṣe oral transmission of information ìgbélé ti gẹ́gẹ́ tẹ̀lẹ̀ báyìí lójú ayé àwọn bàbá wa àwọn lẹ́nu tán lè ti sọ fún wa kó ìgbélé ti wọ́n fà tẹ̀ dáhùn ẹranko lè ṣe nítorí pàpọ̀ ọmọ nìyẹn gbalẹ̀ náà nísìnyí báyìí tí èyí bá gbọ́ information kan tí ò sí láwùjọ mo ní àwọn ah, ní China o tó tútù bá ti mú wọn báyìí wọ́n ti wọ́n àti báyìí òtútù ó ti lọ tí a pé kì í èmi ò bá kí tèmi náà try tí wọ́n ti lè try ní báyìí mo ti gbé e wá sáwùjọ mi ìtumọ̀ ẹ̀ ni pé àwa ti ró tútù lẹ́yìn nù nítorí bá gbọ́ báwọn kan ṣe ó dẹ̀ ṣe ẹranko oríṣẹ́ tẹ́ bá gbé ẹranko láti rẹ̀ kẹ́ gbé e lọ China gangan tó ti gbé wọn ti láì kò lè transfer kẹ́ ẹ kò lè sọ́wọ́ ẹgbẹ́ rẹ̀ pé báyìí láti mọ̀ sí tó tò nínú wa ara tó fi rọrùn fọ́mọ ní láti translate kẹfẹ́ britain ó lẹ sọ́lọ́ ọba fi ń lò lẹ́rìí fún wa pé wá àlìlámà wíbàyà àlìlámà wíbàyà ó kọ́ ẹ̀dá ní àlìbàyà pé kó rí nǹkan kó understand it kó process it kó lè translate it kó lè ṣàlàyé pé this is how it is done kò sí kó sì fẹ́ràn owó tó oníbàyà. gbogbo àwọn nǹkan ìtọ́wọ̀n ń dá kọ́kọ́ ń fi ń sọ fún jà rẹ̀ against ìwà ni. ó fi ń sọ fún jà rẹ̀ against àbí ṣébó lè ṣébó lè ahọ́n òun lẹ́yìn tí tẹ̀ bá ti ń sọ development ìjọ kan náà pé òyìnbó development ìgbìyànjú lọ ní kí mú yàtọ̀ wá òun ni pé ẹni ìjọ tó bá gbogbo abájọ jẹ́ èèyàn ìtàn gbogbo alájọ ní bàyà rẹ̀ ó tó máa pín sáà lè pìtàkù bàyánì ẹni ìjọ tó bá tilẹ̀ mímí tó bẹ́tà láti lè pìtàkù ẹ̀sílẹ́ǹsì ìtàwọn táàjọ lígbọ́n lè pàṣẹ dáhùn àwọn wà mọ́ develop dáàtò nílọ àwọn abẹ́ta jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwa ní oral foundation ẹgbẹ́ ìfọ́tí ní kìtàátà fún tó tún lè kọ́ àwọn bẹ́ta òun náà ló ní wà lẹ́gbẹ́rẹ́ ìdìgbẹ́gbẹ́ Áfíríkà ló wà lẹ́yìn torí wípé bọ́yọ́dọ̀ tí wọn òun ni kíkọ́ délà ọlọ́run ti sọ lára orí tó ti fẹ́ dà ọlọ́run ni ikra bísí rabbika alladhi khalaq khalaqa alladhi allama bil qalam àbí allama al-insana alladhi allama bil ọba tó kọ́ ọmọ nìyẹn mímọ̀ pẹ̀lú qalam túnmọ̀ pé pẹ̀lú qalam ti ẹni pẹ̀lú fúlẹ́ǹsì kan pé uh, it is now observed that ẹ mọ́ fọwọ́ kawáyà ọ̀pẹ́pọ̀ kawáyà ẹ mọ́ ló ń tọ́kalẹ̀ ìtumọ̀ ní bí gbogbo àwọn tán bá dé bá ọ̀rọ̀ pé wáyà ń ma yín àfẹn tó bá fẹ́ tàbí ẹ̀bí ọkọ bọ̀ bẹ́ẹ̀ náà kó bá rí dá kó yẹn kódà kó tọ́lọ̀ bá ló bá tarí tẹ̀lé àǹtọ̀fírọ́ òun ṣe wá wípé lìsáànà wọ̀ṣọ̀fàtẹ́yìn ẹkùn wà lọ́la tọ́lọ̀ kò ṣe fún wa ọlọ́ni wọ̀lá kò kàrà mìíràn bá ní àdì ọmọ anábì ara kò pọ́n wọlé àpọ́nlé wà hàmàlnáhù fìlbárì wàlbà ẹ̀rá kò wọ̀rọ̀ yẹwò dáadáa hàmàlnáhù fìlbárì wàlbà wọn wọn lè wà lórí ọ̀dà wọn lè wà nínú odò kílẹ̀ ọ̀rọ̀ yẹn ti jẹ́ ìdẹ̀ra tí ọmọnìyàn agbé ó lè wà lórí ọ̀dọ̀ ó lè wà lórí odò nísìnyí báyìí bẹ́ẹ̀ náà kó fi wà yẹn láyéláyé bẹ́ẹ̀ náà kó wà báyìí tó bá wù wá ó lè rọ́dọ̀ fi ń ro àmọ́ pé kó gbọ́gbà pé tí mo bá fẹ́ gun odò yìí ti mo ní ìdí ọkọ̀ lómi ó kọ́ lọ tóbi wọ́n bu wọ́n àmọ́ náà dùn bára bára tọ́lá nǹkan ni pé akọ́kọ́ fún ilá aká ìpé kẹ́ẹ̀rí ìgbà kó tó dẹ̀gbà odò yìí náà yẹ ká lè wọ́bẹ̀ náà kẹmọ àwọn sáàdù wọ́bẹ̀ pé ọya bá kó bá kó kó kí wá ẹran kú ò lè ṣe òun náà ló pé èèyàn ló padà gba gbogbo lẹ̀ bìkọ́ sẹ́rí mi tí èèyàn bá ti lè dé ẹgbẹ̀ tó bá ti lè rí mi ìgbẹ́

ló fi ṣe yí pé nísìnyí pé màálù lè tóbi jù wá lọ àmọ́ bọ́lọ̀ yẹn a ti ń ṣe mèremère tọ̀ náà ẹni tó bá bọ́lọ̀ náà ní gbádùn jù òun náà wà lọ́lọ́run ọba gbàmọ̀ràn náà lọ́lọ́run tọ̀ ẹ máa wá wò ó níjọ́ tó bá lọ pọlọ rẹ̀ tó bá fi ṣe plane ó lọ pọlọ rẹ̀ ó fi ṣe helicopter ó lọ pọlọ rẹ̀ ó fi ṣe ṣíìpù ẹ bèèrè lọ́wọ́ pé kí ló dé tó ṣe ṣíìpù tó fi lè gbà á àfẹ́kọ́tẹ́rì ni ẹ̀gbọ́n ọ̀nà ẹ̀ tó o mọ̀ bóyá tẹ̀ ní ṣíìpù tó ṣe kí lórí tẹ̀ǹtẹ̀ kan péǹtì ẹ̀ àfẹ́kọ́ rọ́ọ̀sì ni ẹ̀ ọ̀tọ̀ ẹ̀yọ́ ti máa mọ ní ìlú ẹ̀yìn tó àfẹ́kọ́ rọ́ọ̀sì ni ó mọ̀ yẹn ṣé wé èèyàn tó máa lu dídé ìtẹ̀ ní olùkókè ó wà ọlọ́ọ̀bà rẹ̀ wá ní kó ṣe léyìí wá ní gbà á òye ọgbó èyí tó sì bẹ́ẹ̀ lọ yí ọ lọ́lọ́run tó fi yà àlàmúnà lọ́hìnrọ̀ wọ́n ani àfẹ́rọ́ ti hùn wá fèrè ó jẹ́ ọlọ́run fẹ́ fi ṣe ọlọ́run wa ni ọmọ nìyàn tó ń ṣe ní sẹ̀mí á bàfẹ́rọ́ ikọ̀ ò ẹ́ iná àdènà òṣìṣàbílà ìmà ṣàtúrọ̀ ẹ̀fọ́ òun ọ̀nà méjì omi òjò ọ̀nà méjì amẹ́ríkà òun ṣe ní sẹ̀mí àǹtàfírọ́ nìkan náà lòun ṣe ojú ọ̀nà méjì fún ọ wá sí wọ́n sẹ̀mí àǹtàfírọ́ pé ọlọ́run wa sọ pé wọ́n làkọ́lé sọ rahna li jahannam kathiran min al-jinn wal-ins wal-jinn lahum qulubun la yafqahuna biha wọ́n làwọn ayú náà láyé ìlú nàbí ha ọ̀láyíká kàlà náà bálùn àtọ̀ ẹ̀wọ́n ọ̀bá ìtọ́ òun fẹ̀ kan ti dá fún jára nàmà àwọn èèyàn kan tó ṣe ń gbé irinṣẹ́ kó òun fún wọn irinṣẹ́ tó ẹ̀kọ́ fi túùsì dáadáa ní làwọn kùlù bọ́ọ̀nù láyé pọ̀lú nàìjíríà wọ́n ní láàpá ẹ̀ àwọn òṣùgbọ́n pé ìtumẹ̀ sí ni pé ṣẹ́dẹ́ màbílẹ̀ ní láàká ìṣẹ́lẹ́ kò lóòótọ́ láàká ìfún dẹ́ranko náà ti ní brain white ni ẹ̀wọ̀n ẹgbọ́n mi ẹranko náà tẹ́ bá ti dá gbogbo brain láàbùkà lábára ní cerebrum onífẹ̀rẹ̀ cerebellum ó ní mọ̀tìlélọ́gbọ̀n gádà gbogbo bó ti wà lọ́dọ̀ yàn náà lẹ́ranko náà ni kò sí kankan tó dínkù bẹ́ẹ̀ bó ti ní náàpù òun náà ni bí wọn náà ti ní kẹrù cerebrum ẹ̀rẹ́sẹ̀ òun náà ní bó ti ní gbogbo ẹ̀ ìyàpọ̀ rẹ náà ní wípé àá ah, ah, ṣe bí dáranko bá ti rí nǹkan kódà bó bá mọ̀ kò láhán tó sọ ṣe bí dáranko bá ti rí nǹkan gan bá mọ̀ kò lágbára ṣe ọpọlọ yìí nìkan kọ́ ó lónìí ó sì ń lò fáyé ọpọlọ ní ìmọ̀ ńláńlá ni ìdẹ̀ra ńláńlá ni òun náà change the course of things olóògbé ní sẹ́ni bọ́dí tí ò bá ti lu ọkọ rẹ̀ tó bá tó fún kò sẹ́ni tí máa ń fẹ́ràn pé lábẹ́jà ò ní làákàyè ní tá àmọ́ ń wíwú yẹn kò ní làákàyè àwọn kò ní òun ni pé kò lo làákàyè tàbí bẹ́ẹ̀ bá ti tó pàtó làákàyè láti ìgbà tábì wèrè pé gbọ́dọ̀ kan ti ó ti lọ kọ̀yẹ́ kan tó di ìgbàgbọ́ bọ́dọ̀ pé àpò ò ní làákàyè ìdí ọ̀gá ìgbà ń lo ní fọ́ọ̀kì kọlọkọlọ àti kìnìún kìnìún sọ kọlọkọlọ pé ebi ń pa mí dé ń jẹ ọ kọlọkọlọ dá kójú ọkọ mẹjẹ òun ò bá wá ń tí ó jẹ kọlọkọlọ wà lọ lè tan kẹtẹkẹtẹ sọ̀rọ̀ tó máa lọ pé yẹn gbọ́ yàtọ̀ ọ̀dọ́ wọn lọ pé yẹn gbọ́ wọn fọ́ọ̀mù kan náà ni àwọn tẹ́lẹ̀ pé máàlẹ̀ yẹn wá gbọ́ ní tó bá ah, king of the jungle kìnìún ó fẹ́ fi ọjọba jájọ lọ ó wù kẹ́kẹ́kẹ́ náà láti jọ ìtàn yìí ló tọ́ wọn rọ ni ṣùgbọ́n kẹ́ ẹ máa fi wo bíṣẹ́ ìtọ́ọ̀mù ṣe máa ń tan ọmọ ànábì Adam tí ó jẹ́ kó ti dàbí ọpọlọ ẹ̀ wọ́n fẹ́ fi ọjọba ó sì tẹ̀lé kọlọkọlọ bí kí ni ó ṣe rí ọba oúnjẹ mi nù kì ní ó bẹ́ẹ̀ máa ọkọ̀ pé ti rẹ̀ ọfà ìtì rẹ̀ yà á kẹ́lẹ́kẹ́lẹ́ bí bá á ẹgbẹ́ olùbẹ̀rù ní ìjọba ni ó sá kọ̀lọ̀kọ̀lọ̀ rẹ̀ lè bá kọ̀lọ̀kọ̀lọ̀ rẹ̀ lè bá kẹ́tẹ́kẹ́tẹ́ padà pé ah kí ló ń tó sọ ni ah olùbẹ̀rù ìjọba ó ti jẹ́ tíì ó ní ah ah ó ní ah ah tó jẹ́ tíì rẹ̀ sọmọ kó fẹ́ fi ọjọba ni etí ò ní jẹ́ ká dé kó lè jòkó dáadáa pé olókọ́kọ́ fi yé kí ẹ kó pé wọ́n fẹ́ gbádé fún yóò fi ìdòkó ló kìrò kìrò ó tún tẹ̀lé ó tẹ̀lé gbàgbádé rẹ̀ kìrì ó rí egéèrè ó bú ìrú rẹ̀ ó bàjá ó sàásá tọ́wọ́ tó lọ ó tún àkókò súnmọ̀ kó lójòkó irú yẹn kó fi lè ibi jòkó kó lè súnmọ́ tó jòkó ẹ̀ ọtọ́ tẹ̀lé náà kò yẹ kó tẹ̀lé nígbà tó tẹ̀lé tán kìnnìún bá fẹ̀fẹ̀ bíbí rẹ̀ ọ̀yànjẹ́ ọ̀pá ọtí mú mọ́lẹ̀ ọjẹ́ díẹ̀ bẹ́ẹ̀ ọwọ́ sọ fún kọ̀lọ̀kọ̀lọ̀ pé ó lọ bá àwọn kín rẹ̀ tó yọ ọgbó kín rẹ̀ tó bá ń kó gbogbo àwọn fitẹ́ràtì àwọn àtinú nǹkan nù rẹ̀ ló ń fẹ́ jẹ ẹ̀dọ̀ ìfún gbogbo ẹ̀ mọ́ra ọpọlọ gbogbo ẹ̀ kọ̀lọ̀kọ̀lọ̀ wá yọ gbogbo ẹ̀ tán ọwọ́ alọ́rọ̀ sí ni wọ́n gbé ìgbà sọ wọn yá gbogbo olókù ló ń wá kò sí brain lónìí à kò ní brain tó bá ní brain ni gbogbo <laughs> bí ṣe mọ́lá ọ̀pọ̀ tó wẹ́rẹ̀ kejì ó yẹ gbọ́dọ̀ kọ́kọ́ yẹ kó tẹ̀lé mi kò ní brain tọ̀bí túnlẹ̀ ò ní pé ó ní brain lóòótọ́ àmọ́ kò ló kò ló brain ẹni tán bá sọ fún lóòótọ́ brain kò ní ó ń gbójú ìjọba táwọn kọ́ fà ìdíyẹ táwọn so ó gbọ́dọ̀ kó ní gẹ́gẹ́gẹ́ láti bẹ ọba ni so ẹni tí ò lo brain lákòókò ní brain ọlọ́ni wà lọ́kọ̀tà rà ní jahannam kẹfẹ́rọ mìíràn ètò ọ̀jẹ́ làwọn kùlùbùn láyé kọ̀ọ̀bùn wọn lọ́kàn fún wọn ìdúgbò nǹkan yìí wọ́n làwọn ayọ́nùn láyé sùnrẹ̀ wọ́n lójú ṣùgbọ́n wọn ìdúgbò wọ́n làwọn àdánù láyé sùnrẹ̀ wọn lè dín ṣùgbọ́n wọn àwọn ìyẹn ni wọ́n dàbí dábà lé tó dábà lé náà láwọn nǹkan wọ̀nyí àmọ́ tó pé kò sáfẹ̀ ẹgbọ́n kò sáfẹ̀ ẹ lè rí kí dábà kó rí yàn kéèyàn mọ̀bẹ̀ lọ́wọ́ nù kó wá fi pa lọ́dẹ̀ ó wá sáfọ̀n èyí tó rí pé tùmẹ̀ ni ọpọlọ yẹn ò lè ilé yìí jù èyí tó bá tó kàn lára nìkan ló tó fi tó bá gbọ́n wọn tẹ́ ẹ̀yìn ah! ó lè sá bọ̀ pé ń kẹ́kọ̀ọ́ kò ní ìtumọ̀ òun làá tó sọ pé kò ní consciousness bó tẹ̀ bí wọ́n ti ń fa ìyún náà lọ́wọ́ ní ìsìn pé àràkó kọ́lá wọn sọ pé plant ní consciousness olóhùn wà láti kóra ẹ̀jú sọ ẹni kó bá ti ní làákà ètò ìbàdí làákà ẹ̀ fún ìkàfẹ́ kó ní ìlà ìkà kálá ẹgbẹ́ ọ̀sán òun ti dá àwọn fún jáhà náà tọ báwọn yẹn sẹ́yìn máa ń tún ní báyìí ọlọ́run káàmù mọ̀ dáhùn ó ọlọ́run lọ ó líǹkì nǹkan tó fi wọ̀ náà làwọn kò lúbọ̀ láyà pọ̀ so ọlọ́run wa ni ọmọ nìyẹn o iná hàdè iná òsàbí tẹ̀bá sì wo sọ́ọ̀nù bọ́lá dàn bọ́ọ̀ lẹ́wà tó gbé alámìnàjálà àìní wà lè sára ọ̀sọ̀rọ̀ kílò sẹ́lẹ̀ wà àdè iná òsàbí àgá ìjẹ̀ sọ́nà méjì so bẹ́ẹ̀ ni pé iná hàdè iná òsàbí afọ́mọnìyàn agáìdẹ̀ sójú ọ̀nà ìmá ṣáàkìrọ̀nì wọ ìmá kàfọ́ nínú kó jẹ́ni tí ó dúpẹ́ fọ́lọ́ abẹ́ni tí ó sàmì sọ́nà ó ní choice hmm? àmọ́lọ́wọ́ ọba ó wá ṣe nú orí rẹ̀ kó tó di kọ́lọ́wọ́ bó sọ̀yàn nù èyí ó sì so tendency pé òun ò fẹ́ gbòdòdò ìjìyà ní sísọyàn ló máa ń jẹ́ ń bà mí pẹ̀lú tó bàbá mọ́ pẹ̀lú ẹ̀dá àkéyàn sì náà fọlọ́ ọba ṣeré ṣeré dákun jàmá gbogbo nǹkan ọlọ́run kó sọ wa gbogbo nǹkan lè lè fi ṣeré kéèyàn má fọkàn èèyàn ṣeré pẹ̀lú ọlọ́run o ọlọ́run ọba kò ṣeé tán o àkò síbúṣe wù kéèyàn máa tan ọlọ́run ọba tó kó máa parọ́ kó àwọn ọlọ́run ọba create situation tó fi gbé jáde.

àṣà ọ̀tọ́ wà balẹ̀ jẹ́ ọlọ́run mo mọ̀ tẹ́ẹ̀mọ̀ ẹwọ́dù mo mọ̀ tẹ́ẹ̀mọ̀ ṣẹ́ẹ̀mọ̀ pé nígbà bọ́ ní pẹ́lá ní adam yìí ń bọ̀ gbá màláíkà ti wà náà ní kí ni ìbìlísì náà wà pẹ̀lú wọn gbé tẹ̀lú kìí màláíkà but láti ìgbà yẹn náà ni ìbìlísì fẹ̀ kan ti ní pride dídá náà bí adam lọ́lọ́run fẹ́ fi fi pride yẹn hàn kéèsì pẹ́mà tó lẹ́yìn ẹ̀rọ ìdáhùn tó tó ní price ó ti ní ìsìnkú ní pamọ́ ara ìtumọ̀ ìní alámù máa látà alámù mo mọ́ ń tẹ́ẹ̀mọ̀ àní mo mọ́ ń tẹ́ẹ̀mọ̀ torí bàbá wọn bá dára bí adam àmọ̀ láìpẹ́ lè rú láíláí pé ìlú ìsòrí pé àmúlòrò ti wà láàrin wọn bẹ́ẹ̀ náà lọ́wọ́ bá ṣe máa ń dikini títí máa ń fa èèyàn tó bá ti sáṣà ní àwọn èèyàn rẹ̀ fún ọjà bẹ́ẹ̀ náà lè rẹ̀ tó wà láàrin àwọn èèyàn bú yóò ìdíṣẹ́ṣà láàrin pé èèyàn dáadáa lọ ọkàn báyìí pẹ̀lú ọlọ́kan náà bá ló ń kálukú o kéde wílé àwọn èyí ni gbogbo bí ọba mọ̀ ń pa so kéèyàn àwọn ẹgbẹ́ ni pé báwọn yóò ṣe rí náà lọ́wọ́ ṣe rí àlọ́wọ́ bá mọ̀ wájú wájú mọ́ra lọ dáadáa ẹ́ ó mọ̀ wá nígbà tí tó lọ́n fẹ́ sọ̀rọ̀ àwọn monastic tó sì fẹ́ sọ̀rọ̀ àwọn awọn ọlọ́ni tá pe monastic ra'aita al-munafiqin yasudduna anka sudura wà á munafiki tí wọ́n máa ta sẹ́yìn wọ́n máa kó òkun òfẹ́ lọ hmm? ọlọ́run wa ni ìwà nẹ́bí ṣe wà àdúgbò sọ̀rọ̀ tí ó dé ti gbọ̀n fún ọlọ́run wa ni ẹ fà wọ́n lẹ̀ wùlá ìkàlẹ̀dínà ya'lamu Allahu ma fi qulubi ọlọ́run bá mọ̀ tó wà lọ́kàn wọn pé wa in tó mọ̀ lọ́kàn wa fi dájọ́ ní bí ń yà wá lẹ́nu pé à bọ̀ kò rí báyìí náà ọlọ́run ló rí bẹ́ẹ̀ kò sí dájọ́ tí ó sọ pé kò rí báyìí yóò ní olùdájọ́ bá láti tó mọ́lẹ́ ráyìí bẹ́ẹ̀ sì ni tí èèyàn bá jẹ́yàn dáadáa lọ́dọ̀ ọlọ́run kọ́dà kó wà láàrin àwọn kèfèrí ọlọ́run bó fàyè àmọ́ ò ìdájọ́ méjì tó bá ti kan ọ̀rọ̀ bó láti ṣẹ̀sìn ọlọ́run ọlọ́run ní káwa máa fi wọ́n ti afárá ìdájọ́ ìdájọ́ lẹ́yìn ẹ́ àwọn òní fi tó wà ní ọkàn dájọ́ gbogbo àbí náà táàwà ọlọ́run ni wá káàfàwà ní mistake táà bá fi tó bá hàn sí wa dájọ́ ọlọ́run ọbọ̀ wá ní ìdí èyí tó hàn sí wa ẹ̀fóhun tó mọ̀ dájọ́ ẹ̀ntẹ́sì dájọ́ fún so mistake lè wà fẹ́ni lọ́dọ̀ ọlọ́run pé ẹ̀dájọ́ ẹnìkan lọ́tọ̀ àwọn ọlọ́run pẹ̀kan mistake lọ́dọ̀ ọlọ́run rárá tó ńgbà tó sọ àmọ̀ lẹ́gbẹ̀ẹ́ onígbò láìka lẹ́sẹ̀ ìyá alámọ̀ ọ̀gọ́ọ̀mù máa fi òdòdó ńgbà tó sọ àṣàjá alẹ́bí náà kọ́ onílàkọ́tọ̀ bí ọlọ́wọ́ alìmọ̀mìnì èdè báyìí òun kàkà àṣàjára fáàlì màmá sí òdòdó ọlọ́wọ́ àwọn tó wà lọ́kàn tó ọkàn èèyàn kò sí bó ṣe wù torí pé yàtínú wa kò bó bá ń sọ lọ́wọ́ pé ìsèkèbè lóòótọ́ ilé ayé àwọn ti dá sí wọn ọlọ́run sọ fúnra lójú gbogbo àwọn ẹ̀ náà ní gbogbo ẹ̀dá yóò kọ́ ikú náà kì í ṣèkèbè yìí bó bá sí àlú gbogbo àwọn èèyàn pé bóyá mòmìn ní ọwọ́ ẹ̀fí kèfèé rí bá jẹ ọ̀dọ̀ ọlọ́run ojú gbogbo àwọn so n tẹ́ so láti ọlọ́run sọ pé ìní álámù máa látàálà mọ́rùn lọ́lọ́run ti mọ̀ pé ìbílísì

kí ló dé tó forí kanlẹ̀ nígbà tí mo pa ọlá tẹ̀ ẹgbó kẹ́lùmọ̀ nígbà tí mo pa ọlá tẹ̀ ayà tí mo sọ fáwọn ìgbé ẹ máa fa wàhálà ní ìbìlẹ̀tù sáàbìyànú ní àbímọ̀láíkà àbìyànú lọ́npẹ̀ èyí tó yẹ kó náà wà forí kanlẹ̀ ó yẹ kó forí kanlẹ̀ ẹ̀yìn sẹ́mọ̀ fóòmù sí àwọn mọ̀láíkà ní kó fẹ́ mọ̀ wọ̀rí ọlọ́run tẹ̀ kan náà tó in àmọ́rútíkà nígbà tí mo pọ́ láṣẹ ọlọ́run tẹ̀ kan sọ wà náà tó bá láṣẹ gbàgbé gbogbo yòókù ọlọ́run is àmọ́lùtúká in tó yẹ kó wí ní pé láńtà àmúrí ní ní ò sí náà tó pàlá kò ní sọ kí ló ní tó wáfẹ́ já láńtà wíjẹ ẹni tó ní kankan kò sọ pé a pé ò sí nù wọn tọ́ àwọn ìfẹ́ ìjọba fẹ́ láńtà rẹ̀ ó ní dé tó mo gbà pé pàlá tàmọ́ àná ọ̀hẹ́rù mi i'm better than me ní òjé so ẹ kò hún náà gbà pé wọ́n pa àwọn láṣọ ìdẹ́ kí ló ní tawárà àwọn kan lónìí nítorí pé wọ́n sàfẹ́ tòfin alèrí wọn náà mi kọ́ pé pé ah kílódé ọlọ́sùn mọ̀ pé kò ní ṣe lọ́rẹ̀ wípé wọ́n pa láti ní ẹ̀dẹ̀ sínú àwọn tó pa láti kí gbogbo ẹ̀rẹ́ ìgbàmẹ́ tó dà kó náà mọ̀ fílẹ̀ kíùtù wípé òun náà lè máa ṣe lọ́wọ́ àbí ìbìlí ìṣò sọpọ́lọ́wọ́ pa láti ọlọ́sùn ìgbàmọ́ ìgbà tí mo pa ẹ́ láti nítorí pé bá lẹ́kù mínàlì màmúrí ní òsín náà ó ní mo gbà kó pa láti àmọ́ tó bá tí èyí fi ni pé ànà ọ̀rẹ́ ìròyìn mìíràn mo lórí jùlọ ẹgbọ́n tó náà bá wí tẹ́gílẹ̀ mọ̀ sọ́nìkà á ehbet ah, mina sọ̀kalẹ̀ kó láti jẹ́ náà fàmálàkà á ń tàkàkà bára sí ya bí ẹ̀ bá tẹ̀ fi fi gírí máa káì tí ó yàwó ẹgbẹ́ náà kò tọ́ sí ọ kó ṣe gírí máa káì yìí ọlọ́run tẹ́ẹ̀mọ̀ pé kìí ṣe ìjọ tọ́lọ́wọ́n bá pa á láṣẹ òun ló ti lè bímọ káì lọ àmọ́ lọ́wọ́n ò tí ì kéré situation tó fi expose òun náà lè gbọ́dọ̀ fún ma bẹ lọ́wọ́n ọba wa èèyàn lè wíìkì lóòótọ́ àmì ìdáfẹ́ mọ́ yìí ká ní nípa nípa kò ní wípé kó ṣe pé ọ̀tọ̀ ní tọ́kàn wá sí tọ́lọ́wọ́n ọba ọ̀tọ̀ ní tàbí àwọn èèyàn kò sí tọ́lọ́wọ́n bò ẹlòmí ń bẹ lóòótọ́ ló ń ṣe Islam àmọ́ bo bíjẹ́sì tó kinní kan ló wà lọ́kàn ìwé ìwọ́n kan bọ́rọ̀ sí lórí o bí kan bá ṣe wà àtúmọ̀ o àmọ́ kò sí sọ́bẹ́ nìkan kan tí kí ìdá nìkan kan ò ní ṣe yẹn sẹ́gbọ́n mi sàánú gbàánú pé ṣé ìrún ni ní pẹ́wẹ́ pẹ̀lú ẹ̀ àmọ́ kó ti pé tó padà sọ fún ni pé tọ́ lágbájá o ọmọ obìnrin yẹn ò lè fẹ́ pé a ah, ó tún débẹ̀ ah, ẹ̀dàpẹ̀ má bínú gbogbo ọ̀kan wọlé bí kálẹ̀ ẹ̀lẹ́gbẹ̀lẹ́ ilẹ̀ ọ̀ ó ń kálukú ló nírò nǹkan tí ó ń gáàdì tó pé ìfẹ́ ẹnu rẹ̀ lọ́mọ́ ẹlòmíì ń bẹ ọmọ ni òun lẹ́mọ́ òun ní máa ń sábà ń sàlàyé sábà bí i tẹ́ ẹ̀ máa ń gbọ́ tẹ́lẹ̀ gbogbo òun ti fìlàmù mọ́ yóò wáyà nílẹ̀ nù tẹ́lẹ̀ gbogbo nǹkan yóò kó yóò big big issue é ṣe big issue èyí tẹ́lẹ̀ kó kéré lọ́dọ̀ sí nìyẹn òun lọ́nà ọ̀bá fọ́ ọkàn lọ́rọ̀ tẹ̀ ẹ́ tẹ́bọ́ òun náà gẹ́gẹ́ lónà kò sódó pẹ̀lú ọ̀rọ̀ ọ̀pá rẹ̀ pé ní ìbẹ̀rù ẹ̀sìn tó bá ní kí n kírun mo lè kírun bá ní kí n gba ọdún gbà àmẹ́yọ̀ kan tí èlé ní sùúrù rẹ̀ nìkan pé mi ò ní lọ́kọ pé a bá ti kan bá àrọ́ kan o èmi ò lè tẹ̀sí pé tìmí ìpé tó bá ti kan pé a èmi ò lè tẹ̀sí tẹ́lò bí ìgbé tó bá fi kan pé tí mo bá wọn tó bá lè kan bísínẹ́sì mi o tó méjì lẹ̀ á tún bí ara rẹ̀ gbogbo ẹ̀ tí wọn tọ́lọ̀ ní àti pápá méjì but afẹ́ni torí ibú tí ẹ bá ga jù lókù ni tí ẹ máa ń hàn bí ìkàjù kan lọ gbogbo tọ́lọ̀ bá ní kájú pápá méjì àṣùkúrù wà àṣùkúrù wọ̀tọ̀ gbogbo tọ́lọ̀ bá ní ṣe bá wọ́ta ní èjì náà tí wọ́n ṣùkúrù ṣùkúrù ní pé a fẹ́ ṣiṣẹ́ kọ́lọ̀ nítorí pé a mọ̀ lẹ́yìn bàtà àmọ́ tán lẹ́yìn bàtà àmọ́ tán a wá mọ orú oore tó ṣe fún wa nígbàtà àmọ́ orú oore tó ṣe fún wa ń kọ́ àwa ṣetán láti tẹ̀lé àṣẹ ọ̀rẹ́ apá kẹrùn ní àbá kẹrùn kọlọ̀ ṣúkúrù lóṣù tó bá gbáwẹ̀ kọlọ̀ ṣúkúrù lóṣù tó bá yọ zàká ṣúkúrù lóṣù tó bá ṣe kìyàmù lẹ́yìn ṣúkúrù lóṣù tó bá ṣe la ilaha illallah ṣúkúrù lóṣù tó bá ṣe alhamdulillah ṣúkúrù lóṣù ẹ́ bá ṣe lẹ́yìn ìgbà tá a mọ ọlọ́run ọba náà tá a fi àpìṣéètì wípé ọlọ́run ọba òdìdáàbò báyìí ọlọ́run ọba ń sọ pé éèmàlú alàdá udaṣọ́tọ̀rọ̀ wakọ̀ lílo nínú ìbàdí ẹ̀yin fámílà níbi ìdáwó ẹ ṣiṣẹ́ fọ́lọ́run ọba lẹ́sìn gbígbẹ́ fún so káṣí ẹni tí fọ́lọ́run ọba yẹn ṣukuru kọ́lọ́run ọba fún wa lówó kádùgbẹ́

ọ̀pọ̀lọpọ̀ lè dúó kó jẹ́ rú ọlọ́run ọba kó jẹ́ ní ìmàlà àbùdù tó ẹgbẹ́ bí ṣúkúrù bá ní pé dàtígbà ẹ̀rọ ọlọ́run ní pé dàtí ibi ṣúkúrù ní pé gbogbo téèyàn bá ń fẹ́ ní kọ́lọ̀ ń ṣe fún yàn kí máa ìwọ náà o ìwọ náà ní ìwọ náà ní ẹ́ tọ̀ níjọ́ tọ́lọ́run ọba bá fẹ́ tẹ́ẹ̀sì ẹni tó rí pé ṣúkúrù nìkan ní fi ń sìn ibi sọ́bùdù tẹ̀sẹ̀ lẹ́sìn rí pé èèyàn ò fún àwọn láìlágbájá ọmọ wa mọ́sálásí ìmọ̀síkí náà kan èè ó lè ṣe níjọ́ tí kò sí bọ̀ bá nìkan torí pé òun ò fẹ́ ká ní kíburú kò ní gírímáká ẹ tó ní gírímáká ìlú ṣúkúrù máa ń lè fún ẹmọ̀ owó ẹ tó ní gírímáká òní ṣúkúrù máa lè fún ṣúkúrù ló because òun ní máa ń lọ pẹ̀lú kẹtẹ́yàn ọlọ́wọ́n bá fún mi lọ́mọ o kọ́lọ̀ mọ́ fún lọ́mọ kó tó sọ́bù nílé tó lélé so ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ibi ṣúkúrù ni wọ́n lè fi hàn ọlọ́run ọba sí wáyé torí pé ọ̀rẹ́dì tọ́lọ́run ọba ṣe fún ọ ní ṣúkúrù ó ń bá fẹ̀ẹ́nu wọn lọ ẹ̀yìn ó lè gbogbo ẹ̀yìn tí ó wá tí wọ́n ti láti náà tẹ́wọ́ aláìwá lóńgbẹ́ fọlọ́n pé ìfọlọ́fún àkúṣẹ̀ fún kọ́lé ìfàṣẹ ilẹ̀ ṣúkúrú nù ẹ jẹ́ kí nǹkan bá èyí ṣúkúrú ti ń ṣe tọ́ tọ́lọ́ ọba wa tẹ́ ìtẹ̀ tó pé ṣúkúrú ló kọ́mọ́ jù náà rọ̀ yóò fi sọ́bù tẹ́sẹ̀ ẹ̀yẹ sáà mọ́ wá wò pọ̀ ẹ̀ tó ń bá ní kébùrù tó ní pride hmm? òun sábà máa ń lè ṣe sọ́bù tẹ́ẹ̀ bá ní pride fọ́lá ti máa feel pain yóò ti gbóná ní ẹ̀bọ́ nínú no matter what happen I will be here I'm not doing ẹ̀bọ́ pride ní ma ń jẹ́ kí sọ́ọ̀bù lọ ee no matter what happen kẹ́ẹ̀kọ́ tó gbẹ́gbẹ́ no matter what doing I'm not doing I'm not conveying ní wọ̀n mi ẹ̀bọ́ pẹ̀lú ọ̀tọ̀ sẹ́bílẹ̀ ní sàn kan ẹ pé sóòrí ní pé òun náà ló fi lóòrò náà ló fi bímọ pé yàn sọ́wọ́ ẹ́ sọ pé lẹ́yìn ẹgbẹ́ tí yàn sọ́wọ́ ó lè sọ gbà sọ́wọ́ kí búrú ma ń lọ pẹ̀lú sọ́bù tẹ́rí tọ́lọ́ ọba tẹ́ẹ̀sì rẹ̀ ibi ṣúkúrù ni ó ti tẹ́ẹ̀sì ẹni tó ń bá ní kí bú torí pé òun kẹ̀kẹ́ ní pride ní kìí fẹ́ gbà pé nìkankan ló so orí fóun kọ́lọ̀ agbàkọ́ òun ṣe fún àìsàn I don't care I do it myself Yeah. You claim that I don't care, I don't care. It's not proven. Yeah. So, ẹ wá rí pé òun òun wá lè dáa. Ó lè ó ti dáadáa, ó ní ní tó ń me I don't understand why I should just be doing that. Ah. Ẹ gbá lẹ́yìn o, ó ní ní téèyàn bá lágídí fún nǹkan kìí kò feel pain but yóò ti dóhùn ìṣe náà wọ́n lọ́ba àtẹ́sọ̀ méjèèjì lọ́rọ̀ pé inna fi dhalika la ayatin li kulli sabarin shakur so àwọn kan bẹ tó ṣe wípé ṣúkúrù wọn pọ̀ ju sọ́búrù wọn àwọn kan bẹ wípé sọ́búrù wọn pọ̀ ju ṣúkúrù wọn lọ títí kálẹ̀ tí kìí bá tẹni tó bá ìfẹ̀ gbìyànjú tẹ́sìn nínú Yorùbá títí kálẹ̀ Yorùbá wà mọ́ nǹkan ìdí ṣókúrù ju sọ́kúrù ẹ̀wọ́ òun wà mọ́ nǹkan ìdí ṣókúrù ju sọ́kúrù Haúsá òun kún ní kọ́ńtẹ́ǹtì sọ́kúrù mọ́ títí ẹ̀ imani ke ga an sabu gbogbo kan ni alákàtàkàlá ya kádàrà ẹgbẹ̀ gẹ́gẹ́ tó lóṣọ̀ jẹ́ gbogbo gbámẹ́lì ọba kúlẹ̀ kan alákàtàkàlá ya kádàrà lọ lẹ́bùn náà àà ó bá fi lè tẹ́lẹ̀ sí yorùbá ọlọ́ọ̀gbọ̀ ìtọ́ lọ́mọ́nù tọ́lọ́wọ́ bá ti tẹ́sì òǹkàlùkù ka tí so tolo gbà ti ọ̀ mo gbà ọ lọ́lọ́ dákun má ti lébi kún ní ìmá ní ṣukú àti sọ́mù kí n jẹ́ ní màláàbù ẹ̀rù dáadáa fún ọ gọ́sì méjèèjì ẹ̀ ń jẹ́ ní màláàbù ní màláàbù ní tẹ́yìn afẹ́ jẹ́ gẹ̀gẹ́ láyé tẹ́yìn bọ́lọ̀ pé jẹ́ ní màláàbù bá ẹ̀rù dáadáa jẹ́ kò wá síbi tẹ́yìn fún jẹ́ méjèèjì ẹ̀ wá ń kọ̀ báyìí ọlọ́run lánàá bí àyíwò tóun inna wajadnahu sabiran ni'mal abdu innahu awwab afese adawo abako ni ni'mal abdu ah dada innahu awwab en to ko dayo kan solo na gbogbo ọlá tọ́pù di Ayub gbogbo ó dẹ̀ fún débi fọ́lọ́ ọba sọ wípé bóun ṣe dẹ̀ẹ́kùn yíò hádá àtọ́ òná fámúnún àwọn bí ìzọ eré kíta ẹ̀bùn wà O bó bá wù ọ́ fúnyàn bó bá wù ọ́ owó dẹ̀ ẹ̀bùn ní unconditional ẹ̀bùn bí ó tún wà ní tẹ̀bá tí wà lábẹ́ Suleiman lọ sí tó ní àwúrẹ̀ ìbéèrè sọ pé ah Suleiman àtàwọn gbogbo rẹ̀ ń bọ̀ ọlọ́ni pàtàbà sáma bá hẹ́kan mi kọ́wọ́ nìyà wà kọ́ láti rọ́bì àwòzíní àṣùkúra so ó dúpẹ́ tó kọ́ pẹ́ náà lọ́nà káwọn dú kọ́lọ̀ tó bẹ̀rẹ̀ ní ta àwòzíní àṣùkúra ní mọ̀tàkà tó داود في سليمان ولقد آتينا داود وسليمان علما فقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين وورث سليمان داود so شكر لوجه àwọn tó ń gbọ́n ní pé tọ́nà tí a fún àgbà ọlọ́ọ̀gbé bí ó gbogbo olóòsè fún Suleiman nígbà òun ẹ́n wàlì dáúdà Suleiman dáúdà ń kọ́ àfọ́ Suleiman ní màlá àbù ìnáwó àwọ̀ àbù ẹ̀rù dára òun ṣukúrù pọ̀ ní jẹ́ àmọ́tí ọlọ́run bá ṣe bó ṣe ṣe bí ṣukúrù ṣe pọ̀ ló ṣe jẹ́ra fún sùlẹ̀mọ́ nǹkan ọlọ́run náà tẹ́ẹ̀tì rẹ̀ wọ́n ní wàlọ́pọ̀ ìfàtánà Sulaiman wà alqayna ala kursiyyihi jasadan fún màálà Sulaiman ló ń sọ láì for some time sọ̀tẹ́ àpé ṣukúrù pọ̀ ibi irú nǹkan yẹn ọlọ́wọ́ fẹ́ tẹ́ẹ̀tì pé bóyá tó pé ń dùn ló fi dúró yes èyàn lè dá tó ẹ̀fẹ́ one way náà lẹ́bàá fún bá lò oun lẹ́ máa ń rí dáwọn ẹmọ fún kọ̀m̀plé ìyàwó yàwó mi dáwọn nígbàtí wà fún ọmọ ó ti wá change ó ti wá change ọ̀dá ilé lẹ́bùn ṣubú ni ẹni lò wọ́n tó lè sọ pé ìrẹ́dà méjèèjì ni ẹ́kọ̀ọ́kọ́ kò tó lè fi ìrẹ́dà owó ṣubú side owó sọ́bù side tí ẹ side bó má ti gbí parí ìjẹta o ẹ́ má ti gbé ìbájẹ̀ láà mọ̀ṣàlá mọ̀ṣàlá láà òrèrè ó lẹ́sí báwọn tí wọ́n lẹ́sí ìgbìmọ̀ ọmọ fún báwọn ewé tó bá gbogbo àwọn akọ́sà sẹ́yìn sàn ti di àjàmbá ara wọn pé àtúntò tó lè mú wọn you see when I was happy my day there they have money everybody dey rẹ gbàgbọ́ mo ti dé sí my wife wẹ́n lè ah ìdí lọ ẹ̀sọ́ ìtẹ̀lẹ̀ dìdìrì ní ọ̀nì ah dìdìrì ní ọ̀nì ṣé ìwọ náà tó wẹ́ gbọ́dọ̀ bàtí bẹ́ẹ̀ jọ àwọn prime minister ìwọ náà tó wẹ́ ìwé ìdílé ilẹ̀ bá lọ ó padà dáwọn náà nù sọ́gbù bẹ̀ ẹlòmínà sì lẹ́kọ̀ ọkọ rẹ̀ ó dà ìyàwó rẹ̀ láti wọ́n bá wà ní lẹ́bù sọ́gbù ìgbà pálí lẹ́bù ṣókù ni wọ́n bá ní. ṣé àwọn lẹ́gbẹ̀ẹ́ babaláwo yóò tẹ̀sí wa lọ́wọ́ wa bọ́ jìnnà mú ó sì wá ẹ̀jẹ̀ á jẹ́ ìyàwó àdáwò jẹ́ ẹlòmíbẹ̀ sọ́bù ní owó ti sinà ẹlòmíbẹ̀ ṣúkúrú lówó ti sinà tó náà ní ẹgbẹ́ ọmọ bíbẹ̀ lọ́wọ́ ọba pé kọ́lọ́ ọba kó ṣe wá ní sọ́ọ̀bìrán sọ̀bìrí ṣáàkiri pẹ̀lú méjèèjì á níbẹ̀ lọ́wọ́ ọba kọ́lọ́ ń fẹ́ sí wa àdéhùn ọlọ́wọ́ ọba agbára ni ò o àmọ́ kò sí ń tọ́lọ̀ òkúri fẹ́ o ṣẹ̀rí ọba gbé lágbájá wò wọ́n lágbára ó lè tóbi tó lágbára sí ní ṣókúrò kò lábàá ìsọ́bù bẹ́ẹ̀ bá táàbù ìwà tí lágbára ara àdó àyànjẹ́ ọlọ́run dákùn èyí mú kan ó ní mú tẹlùmí sàpẹ́lẹ̀ ti báyìí tó túnmọ̀ ìfẹ́ ọ̀nà méjì náà lẹ́yìn ìgbà tí ó fi jẹ́ ní ẹ̀mà àbúgbàrí ọlọ́run tó sórí gbogbo ilé ayé fún ìyẹ̀kú sọ̀rọ̀ fún ẹgbẹ́ ṣókúrò ní ìbá fi mọ́ lápò orí jẹ́mi dúpẹ́ wọ̀ bọ́ bọ́lọ̀ bá wá èyí ò ní bẹ́ẹ̀ èyí ò ní bẹ́ẹ̀ bá dẹ̀wò

tó òun lẹ́yìn tí nígbà tó lọ́wọ́ máa ń sọ̀rọ̀ owó ọlọ́run ní wàlá ó bá sọ́tọ̀ lọ́rùn ní kọ́lé ìbádí yìí lábá sọ̀rọ̀ sí i wàlá tí ìmìnà zé lè kọ́dà ní ìmọ̀ ẹ̀ṣá. inna Allah ìbádí yìí lọ́kọ̀ọ́bí rùn bọ́lọ̀ ń bá di alùpùpù fáwọn ẹ̀rù rẹ̀ fún kọjá lọ àwọn kan bẹ̀rẹ̀ pé kí ní púpọ̀ náà ni wọ́n fi rìn bẹ́ẹ̀ kọ́mọ̀ ní púpọ̀ anábì Dáúdù anábì àyú bọ́lọ̀ ti tẹ́ẹ̀tẹ̀ tó ẹ̀sẹ̀ tó lọ́wọ́ padà wí ní pé lẹ́yìn ìgbà tóun padà ṣe tóun padà fún lálàáfíà àtàkọ̀ wà àtẹ̀yìnáwó ahlahu wa ǹjẹ́ ẹ mọ̀ pé ọlọ́run ọba wa tẹ́ sànẹ́bí àyíwò ànẹ́bí àyíwò wà lẹ́yìn bàbá tó gbárùn tán òjò wá ń rọ góòdì ànẹ́bí àyíwò wá ń sá àbáyé ha ọlọ́run ní ah, ah, àyíwò ògóòdì ah, ọlọ́run ọlọ́run ẹ́ ana lasu yale be ana bi gani yin na aka yaro a ruo ọrọ tó lẹ́yìn ìgbà tó òun náà fọ́ tó tó tó tó gbótù sọ́bù ọlọ́run fún ṣukuru Suleiman náà tó náà gbótù ṣukuru ọlọ́run fún sọ́bù Suleiman náà ló sọ láì tó méjèèjì ọlọ́run máa fi ń tẹ́sí èèyàn kò fi ń tẹ́ àti jẹ́ mùsùlùmí asọ́bùrù ṣukuru fal iman nisfuhu ṣukurun wà nisfuhu sọ́bù.

kàfúrù lọ́dọ̀ lágbáwá tá a bá lo sílá yìí ó mìíràn pé ẹni tó ya láìmoore gan-an gan-an kàfúrù ní sílá mú bá lára káàtẹ̀ tá a bá fẹ́ lo ìgbìzélẹ́ǹsì rà fún ẹ̀kọ́ náà jẹ́ ṣàkúrù kàfúrù àmọ́bọ̀ ni ìmá ṣáàkìrọ̀ wẹ̀ ìmá kàfúrù ẹjá pé òun gbé kalẹ̀ fọ́mọ ènìyàn kó jù ó lè jẹ́ ṣáàpìlì ó lè jẹ́ kàfù ìtumọ̀ ẹ̀ ni pé ṣé ẹ̀dá lè jẹ́ ṣàpùrù sọ́lọ́run tí ìbá fọ́lọ́run ọba ọba pè lẹ́ sẹ́mọ̀ túmẹ̀ ife irú kílẹ̀ dáfẹ́ ṣe fọ́lọ́run tọ́lọ́run ọba ó sọ pé ó ṣe déédéé oore tí mo ṣe fọ́ tí ìbá tó bá gbà ṣàpùrù pé ó ní àá ah, láwájá yóò ẹ́ ìmọ̀bọ́ ìgbọ́ mi wípé nísìnyí kéèyàn sọ fún yàn nítorí lágbájá mo ṣe orin mẹ́wàá fún mọ́ra sọ fún mọ́ra àkànkí wá kà ká tán ká kí ló fi tán àsọtọ́ kọ́mọ wá fún bàbá pé thank you àbá thank you báwo thank you ẹyọ kan náà ni ó bàtà aṣọ àdínlẹ̀ kàtàn pé ìtọ̀ àti tí bàbá bá gbà á ló kú kó san nìkan ló tó san àbí oore tọ́lọ̀ wọn bá ṣe fún wa tí lálẹ́ ìgbé san táàfì wá jẹ pé àwa látọ̀ báwọ̀ jẹ́ ṣàkó ọlọ́run nìkan ní ó pè wá ṣàkó torí ẹ̀ kọ́lá tó máa fọ́ láì jẹun náà àbí kọ́lá tó fẹ́ ẹlò rẹ̀ sanwó mímí èlò lówó mímí òjè èlò lówó mímí òjè ọ́fíìkì tí ẹ̀sẹ̀ tó ṣe bẹ́ẹ̀ tó ní mú ní ní ọ́fíìkì ẹ̀ tó pé sanwó mímí èlò ní òjè ìtumọ̀ pé kò sí sàn kọ́lá àwọn agbókè ọ̀dà mọ́wọ́ rẹ̀ kí fẹ́ fọ́n ni pé àti mímí àti gbèsè alhamdulillah sẹ́fọ́lọ́ ọba fúnra ẹ̀gẹ́ ni ṣàkú ọba tó ṣe yígbé ní nǹkan táwà ṣe tí ó ká nǹkan kan ó sì kún wá ká kó tó nǹkan ó tún ju tá a ṣe lọ bá tó ṣe ṣàkú àmẹ́ẹ̀dá fúnra rẹ̀ ìṣòkọ́lá kò so torí pé ẹ̀dá ń kọ́ ò gbogbo tó kà lè ṣe kọ́ lọ́n ọ̀nà ohun tí ìbá kọ́lọ̀ tó wá di ṣàkúrì àlè délẹ̀ ṣàkólọ́ ló ṣáàkì àmọ́ ṣé ẹ̀dẹ́ ìkọjá àlà pé kó jẹ́ kàfú ẹ̀ kàfú lẹ́nu tó ṣe pé nìṣẹ́ aláìmoore àgbà ẹ̀ bìkan gbogbo orin tọ́lọ̀ ọba ti bá tí ìwà fi lè jẹ́ lẹ́yọ ọ̀kan lọ́tọ̀ ó tó kátó ìkàfú bẹ́ẹ̀ni ẹni orin tí yóò bá fẹ̀ kan lọ́wọ́ mẹ́ rárá tó fún wọn wá ọ̀gbẹ́sí sẹ́mọ̀ bí sẹ́mọ̀ sáwọn ìpín sọ pé á ah, lágbájá mo sẹ́ndì oúnjẹ sí ọ mo sẹ́ndì àwọn kó kàn sọ táǹkì lásán tẹ́gbọ́ ẹgbọ́ kó kàn sọ ìtumọ̀ ẹ̀ ní pé inú ẹ̀kọ́ oṣẹ́ pọ̀ jù bẹ́ẹ̀ lọ pẹ̀lú ló kéré jù pé àìmọ́sọ táǹkì lásán ìtorí sọ́ọ̀dì kàfó ọlọ́run bá sọ pé méjì iná lè náà tẹ̀bí là ìmá ṣáàkìrọ̀ òun lẹ́sìn rí títí máa fún ròyìn wọn ọlọ́run bá tóbi púpọ̀ gbogbo téèyàn bá ṣe fún un ní dáadáa yóò sì tí ó tóbi wàláì ṣíṣe rẹ̀ okun wa yóò fún wa gbà báwa fún ṣe ẹ ẹwù bàbá wọn fẹ́ tó rà nábì nù ọlọ́run lórí máa nù ìnáwó ká na àbúdá arábìnú kánà abdan ṣàkóò ẹrù ni tí ma ń di kókó wípó àpìṣẹ́tọ̀ ọlọ́n púpọ̀ ọlọ́n sọ pé èyí ma lú aládáwù ìdàṣúkọ́rọ̀ pàkọlí lónìí ìbáàdí ṣàkóò àwọn díẹ̀ nínú àwọn ẹrù mi ni wọ́n ní ṣàkóò Abu Hazim sábàbọ̀nà dínárì náà sọ pé abákòókòó náà fìlà nùzẹ̀lì ó ní ọpẹ́ ní fún ọlọ́run ọba ọba tó ṣe yípe bẹ́ẹ̀ bá dúpẹ́ fún tó bá sọ alhamdulillah ìdúpẹ́ yẹn náà tún nídìí ìdúpẹ́ mi náà ní ìgbà tọ́lọ́ máa torí fún yàn kọ́lọ́ ọba wa fi sí àlọ́kọ̀ wà pápá yẹn bá bẹ́ẹ̀ bá tún bá torí fún yàn alhamdulillah yẹn máa ń alhamdulillah

ọya ẹgbẹ́gbẹ́ ìgbọ́ya adam dáa ló ó tó sọ bá àmàlá pé òun lòun fọ́ ó wá lẹ́yìn màláìkà ìdáhùn àwọn màláìkà wà dáa fún ẹgbẹ́ mú sọ fún ìbáhùn ṣẹgbọ́n òun náà ló kọ́ pẹ̀bí ó ti pé ọlá fún ó sì fún sọ pé èmi mo kọ́ so gbogbo dẹ̀ra tọ́lọ́ àwọn aṣọ fẹ́ dà pátápátá kò sí kankan nínú rẹ̀ tó lè sọ pé òun tọ́ sí olóńgbé ááyà tọ́lọ́ àwọn aṣọ fún agbátùká ó wà very instruct. ọlọ́wọ́ bá sọ fún àwọn ànábì adam pé àkóò ní kẹ́ chúùsì ọ̀nà kí ló tó ṣe pé èèyàn kan nù yín ọ̀nà ṣètọ́nù lẹ chúùsì ọ̀nà ṣètọ́nù tẹ chúùsì ọ̀nà ṣètọ́nù tẹ chúùsì pé kẹ́ chúùsì ẹ̀ torí bẹ́ẹ̀ sí chúùsì ẹ̀ ẹ̀ṣọ́ àìmọ̀rin púpọ̀ gbọ́dọ̀ fi sọ lọ́ wọ̀nyí kó nínú ẹ̀yìn màdá ìkàtúntì ní àdìs asọ́fà màláíkà pé ẹtẹ́ríba fánàbí àdá fàtàjà nù ìlà ìgbèlè gbogbo wọn tẹ́ríba ìbílẹ̀ ìgbìmọ̀ ní òtẹ́ríba kánà ní òjì ara ìjẹun lọ́wọ́ fàfá sápọ̀ àmọ̀lẹ̀ ìbílẹ̀ sápọ̀ méjì àti ọlọ́wọ́ padà ní kò kẹlẹ́ àti ọlọ́wọ́ padà ó jáde kúrò bẹ́ẹ̀ ọlọ́wọ́ ṣe ẹmọ tó lọ́wọ́ afata tàkìdúnà wúwọ̀ búrú ìjẹta áwòlìyà àtúntú ní ìmọ̀wọ́ yẹ gbọ́ ìtumọ̀ ayà níbi àà torí wípé mo gbọ́lá fún bàbá yín lórí àwọn màláíkà tí mo ní kí ìbílísì náà wá ń tí ó tẹríba fún náà ní ìbílísì borí rẹ̀ ló mú ẹ̀yìn àwọn ẹ̀yìn ọmọ rẹ̀ lọ́ta fún nítorí ni ó ní ọlọ́run fẹ́ni tó gbá kàlẹ́ lórí ìlú látẹ́nìkẹ́ náà lórí yẹta gbogbo àwọn ọmọ rẹ̀ ọlọ́run tó gbóòdì ó ti lè jáde ọlọ́run tó sọmídìí ni tó sọmídìí o láwọn òyà náà àjùmọ̀ máa lọ bọ́ wọn láàpọ̀ dá láwọn tó sọ̀tún sọ̀tún kí ló ń gbé ìlú ìlú rẹ̀ tẹ́bi tẹ́bi ń bínú sílẹ̀ ni pé wọ́n Adam lórí òun àjò tọ́ náà ní tó jọ òní pé wọ́n sọ fírìtì báyìí èèyàn méjì ń já tẹ́ èèyàn méjì ń já ẹnìkan lágbára jù kan lọ èmi wá dé mo wá sọ̀pọ̀ọ̀tì èmi ń jẹ́ kó mú ènìyàn ẹni wá ń mi lọ́ta tó kó mọ̀ sọ̀pọ́tì ó wá jọ látàlá àwọn ọmọ ẹni tó jọ́ tẹ̀lé sọ̀pọ́tì wá mímì lọ́ta ó jẹ́ nínú tí a màláìka ìbílísù torí títí bàbá yìí tó ń gbọ́ lápò lórí rẹ̀ òun ló fi ọkọ̀ sọ nínú àbàtà ìsàkèrú náà wúwo lórí ìyẹ́ta òlìyá ó ìgbé ẹ̀yẹ èèyàn òun àtàwọn ọmọ ẹ̀ ìbílísì àtàwọn ọmọ ilẹ̀ yóò fún wá mú lọ́rẹ̀ ní ìdú ní yàtọ̀ tẹ́mi èmi títí tí ní wújà ńlá lọ́rọ̀ náà gba alákòrẹ́ ni yóò bàbá yí òun ni mo sọ̀pọ̀tì ẹ́ ó sì láti pé ẹni tí ó jọ́ta yìí tó fẹ́ wó bàbá ní tó fẹ́ wó ẹ̀yìn náà ẹ̀yin wá lọ lè pàdé àpò papọ̀ mọ́ mi ń dú ní yàtọ̀ sẹ́mi ẹ́ tó rẹ̀ pẹ́ni gbọ́ wà mú nílà fún àdúgbò ìbìlísì àtàwọn ọmọlẹ́yìn ẹ̀bọ̀ ọ̀tá ni wọ́n jẹ́ sí bí ìsàlẹ̀ zọ́ọ̀lì ní kí alábòsí kó múrú ṣe ìtọ́nà àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ nípa ọ̀sọ́lọ̀ ní ọ̀rọ̀ tẹ́ni tó wọ́n máa tẹ̀lé ẹ̀tọ̀ sọ́lọ̀ ó máa burú nínú ṣọ́ọ̀ṣì tí wọ́n bá mú so náà ọ̀rọ̀ yìí náà dènà òsèlélà ìmá ṣàdúrọ̀ ìmá kàfúrọ̀ iná àtàdínà lè kàfìrí iná àtàdínà lè kàfìrí na sàlásílà wà àkùlálá wọ́n sàrẹ̀ ọlọ́run tó kóhùn ti pèsè kalẹ̀ fún àwọn tó ń jẹ́ kékeré sàlásílà sílsílà sàlásílà chain tí wọ́n fi so wọn wá àpẹlẹ́lẹ́ àtàwọn lọ́ọ̀kì tí wọ́n fi lọ́ọ̀kọ̀ ọrùn wọn wọ̀tàríhọ̀ àti iná tí wọ́n wọ̀ fọ́ àwọn yìí anytime tọ́lọ́wọ́n bá ti ń sọ nínú Qur'an tí bá ti ń sọ pa ní choice tí bá ń sọ pa ní choice ẹ dákun ká máa wo dáadáa ṣe ẹ̀dá àwọn tán bá wrong choice sámú choice tí ó lead wọn sí yá lọ́rọ̀ máa ń pè ní zọ́ọ̀lìm so ẹni tó bá mú choice tó lead ẹ̀ sí náà zọ́ọ̀lì lọ́wọ́ máa ń pè é gbogbo lọ́wọ́ sọ ọlọ́run ní wọ́kúlẹ̀ lọ́hàkú ní rọ̀bí fún ìwà àtẹ́kùn sọ pé òdodo ti wá náà wọ́n ọba yìí kó kojú wọn bàmá ń ṣá àfẹlẹ́yọ́mí ẹni tó bá fẹ́ kó gbà wọ́n máa ń ṣá àfẹlẹ́yọ́pọ̀ ẹni tó bá fẹ́ náà kọ́ kó kí ló tẹ̀lé إنا أعتدنا للظالمين نارا أحاط بهم سرادقها àwọn tó jẹ́ zọ̀lìmọ́ àti pèsè kalẹ̀ fún wọn iná ẹwà ayàyà ẹgbẹ̀lẹ́ kàkọ́lọ̀ bá sọ̀rọ̀ tọ́ ìfàní àwọn tó ti pé pẹ́pẹ́ pẹ̀lú mọ̀ṣí àti wọn pàlẹ̀ fúrúlà wọn mú ọlọ́pùrù ọlọ́run bá sọ pé náà kọlákúnáhùn wọ̀ṣẹ̀dátná àtúrọ̀hún wà ìdá ṣíná àbájálá àbáláhùn tàbílá iná ha bí ìdáṣẹ̀kẹ̀rọ̀ ìrántí ẹni tó bá fẹ́ ọ̀rọ̀ wí ìjálù choice ìjálù kó tú sí bí ó ti dọ́ọ̀nà tó bá dọ́ọ̀lọ́wọ́ báyìí ẹgbọ́n ọmọ tó tó tó ọ̀ṣọ́ ìlú tẹ̀lé ọlọ́run àtàyà òun àríṣà àyẹ̀ṣà àwọ̀ iná wà àgbàdà ìmọ̀nà àríṣà ẹ ò ní fẹ́ àfikọ́lọ́run ọba fẹ́ kí ni túmọ̀ ọ̀rọ̀ yìí ìtumọ̀ rẹ̀ ó ní wípé kọ́lọ́ bá ti sọ̀rọ̀ fífẹ́ fífẹ́ kọ́ nìfẹ́ràn fífẹ́ kọ́ ni ìfẹ́ràn èdè Yorùbá ni kò ṣe express ẹ̀ pé tí n bá sọ pé I want to eat mo fẹ́ jẹun kéèké tí mo sọ ni pé I love it nǹkan tí mo fẹ́ ṣe tó ti bóò ní mo determination láti ṣe là ń lo wish fún àti will ma hmm? pé if you wish ìtumọ̀ ẹ̀ ní wípé o ní choice choose èyẹ́ lè wish tí ò dágbọ́n rẹ̀ èyẹ́ lè wish nǹkan tó correct fún rẹ̀ èyẹ́ lè wish nǹkan tó wà pé kò right hmm? ṣùgbọ́n ọ̀tọ̀ ni wish ọ̀tọ̀ ni love lọ́ọ̀fù ní pé mo wíṣì ní pé mo fẹ́ ẹ́ tí kọ́ láti gbogbo kékeré yóò dá ohun tó wù ṣe nù ohun tó wù nù tọ́ àmọ́ ìtẹ́yàn bá fẹ́ràn nìkan tó ṣe wípé lẹ́yìn ìgbà tó wù ọ́ ṣe tán òun náà lo enjoy ní choice ó yàtọ̀ sí mọ̀ṣíà so many things gbogbo tó bá ti wà nílé ayé pátápátá àti tó da àti tí ò da àti tọ́lọ́wọ́n ọba fẹ́ràn àtèyí tí ò fẹ́ràn gbogbo ẹ̀ ló wà lọ́ndà mọ̀ṣíà mọ̀tí àti pé mọ̀ṣí àti wípé nǹkan tọ́lọ́run ọba àlá òkú ṣẹlẹ̀ ṣíṣẹlẹ̀ náà irrespective pàpé sódà àbí òdà mahaba ni nǹkan tọ́lọ́run ọba fẹ́ràn pé kọ́lọ́run ọba ọlọ́run ní dídá bọ́lọ̀ bá ti pàwọ́ láti ẹ̀gbọ́n kan ká ṣe méjì ló lọ pẹ̀lú ẹ̀ ẹ́ tọ́lọ̀ bá ti pàwọ́ láti ẹ̀gbọ́n kan ọlọ́ọ̀fẹ́ kan ti ní lọ́ọ̀fún kan àbákẹ́ ìṣe gbogbo tọ́lọ́run ọba wíṣì kó ṣẹlẹ̀ ló wí kó ṣẹlẹ̀ lọ́lọ́run ọba lọ sọ́rọ̀ bá tí wọ́n sọ̀rọ̀ mọ̀ sí àyè torí bí gbogbo ọ̀wá ta bá ní ìmánì gan lóòótọ́ náà wá fẹ́ràn ìmánì àmọ́ pẹ̀lú bá ṣe ń sálàyé ní ẹ̀fọ́ pé ẹ́fọ́ọ̀tì mélòó lẹ́fọ́ọ̀tì wá mi ẹ̀mọ́ tó bá tẹ́fọ́ọ̀tì wo ti kéré mẹ́ òun ní pé lẹ́yìn ìgbà tọ́lọ́ bá ti fọ́ àwọn èèyàn gbogbo ọ̀nà tó ti fẹ́ tó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ tó pé òun ni ó rí ṣùs ọlọ́run tó wá kó pọ́sìtì wò ṣètọ́nù ń bẹ ní sáìdì tí ń pàwọn èèyàn sábú bọ̀tọ̀ ọlọ́run bá láṣẹ pẹ̀lú àwọn aláìkà ọ̀dọ̀ ọ̀dọ̀ sáìdì tẹ́ẹ̀bà tí ọlọ́run ọdún wáyé tó gbọ́ bá wọ́n wáyé màláìkà ó mọ̀ sàdúrà ọlọ́ni alladhina yahmiluna al-arsha wa wọn ò máa sàpọ̀ mọ́ ọlọ́run ọba wọn wàyó mẹ́nu nàbí wọ́n sì gbọ́ ọlọ́run ọba gbọ́ àwọn ma àwọn màláíkà tó súnmọ́ lọ iṣẹ́ ẹ̀sìn wọn tán ti fọ́lọ́ wọn ọlọ́run fún wọn kó ti bá ọlọ́run ọba gbọ́ wàyà sàfírù nàlélàbìnà àmànú ẹgbọ́ àwọn í ṣe ordinary arsh àwọn tó kọ́ súnmọ́ ọlọ́run ọba gbọ́ wàyàtàkìrúnà lílàbí na àmàlú wọ́n máa sọ̀rọ̀ àforíjì fáwọn àtàgbọ̀rọ̀ ọba bọ́kí ni wọ́n máa wí wọ́n ní rọ̀bánà wá sí ìtàkù làṣẹ ilé ọ̀rọ̀ àpáta wà ilmá ọlọ́run gbogbo nǹkan ní kẹ́ẹ̀rẹ́ ká gbogbo nǹkan ní màá rẹ́ rọ kiri ká fàfírí lílàbí na táàbù wà tábà ọ̀hún nàìjíríà wà kéhìm àdáàbà

sọ níbi ìyá aná màláìkọ̀ pàṣẹ tọ̀ náà sáré nìkan ní ti láì ẹ́ ó gbáwẹ̀ ó yọ ẹ́ ó wá tẹ́lá ó kú bá màláìkà wá ń bá tọrọ kọ́lọ̀ foríjì ọlọ́run tó wá sọ pé màláìkà ní ṣe máa gbàgbà màláìkà fàfèrè lẹ́dínà tààbù wọ́tàbà òsàbílà wà kí máa sábà jẹ̀hé rọ̀bánà ọlọ́run wà àdìsẹ́lẹ̀ òun jàǹnà jàádìní ọlọ́run dákòjé kan wà lìjánná màláìkà ń àwọn sábà tó jẹ́ yàn rẹ̀ tí wọ́n ní ìmáàlì nínú àwọn bàbá wọn jẹ́ káwọn náà wà lìjẹ́ ńlá pẹ̀lú wọn táwà tó mọ̀ láìka bẹ́ẹ̀ ní jẹ́ màláìka ò wá máa ṣàdúrà títí wa nìkan bí ṣe ń ṣàdúrà fáwa ní ṣàdúrà fáwọn sábà ní ìmáàlì nínú àwọn bàbá wa àtàwọn ìyá wa àtàwọn ìyàwó wa àtàwọn ọkọ wa àtàwọn ọmọ wa. ربنا وادخلهم جنات عدن التي وعدتهم ومن طلع من آبائهم وأزواجهم وذرياتهم إنك أنت العزيز والملائكة يدخلون عليهم إنك أنت العزيز الحكيم وما تدعى wọ́n sàdúrà fọ́wá wọ́n sàdúrà fáwọn tán jẹ́ ìyàrí náà bàbá wa ìyàwó wa ọkọ wa àwọn mọ̀láìkọ̀ ọ̀fẹ́ tó mọ̀ sí àdéhùn tó bá wọn ṣe dọ́kọ̀ fúlọ̀ ní káwà ìjẹ́ náà wọ́n tó wá ní gómẹ̀ ọmọ àti àwọn àgbàgbé wà pé hémọ̀ sẹ̀yẹ ọlọ́run gbogbo tí wọ́n ṣe tí wọ́n fi rí ìbínú rẹ̀ dákùn sọ́wọ́n mi mọ́nà lè gbọ́ gbọ́ tẹ́sì ní ti tẹ́sì pẹ̀lú ẹ̀ sọ́wọ́n ti dìná sọ́wọ́n ti ṣírùkù

wa mọ́lá na ọlọ́run ọba ní tọrọ ní ṣèkẹ́ lórí yìí àtàwọn màláìkà ẹ́ lè yọ̀ pé jákùn mínà ọgbọ̀lọ̀ máa tí ìlànà wàkánà bílmùmìnì nàrọ̀ hìíma ọlọ́run ọba láti lè mú yín kò níbi òkùnkùn fásitì mọ́lẹ̀ ọlọ́wọ́ bá náà gbọ́ ọ̀bùn oníkẹrin pẹ̀lú àwọn tọ́ ọlọ́ àwọn pẹ̀lú choice ìjẹ́ ṣé tán bá gbé e papọ̀ pẹ̀lú ìbílí àtẹ̀mígbà ìságbára wọn ka gbogbo tó bá gba gan kọ́ sọ lẹ́yìn ìgbà tọ́nà bá ti wá sọ ọ́ tán tó bá ti sọ ọ́ tán ẹ̀sìn gbèsè ọgbẹ́ ní pé gbàmọ́ṣá àbàlẹ̀ gbàmọ́ṣá وَالظَّالِمِينَ عَدَّ لَهُمْ عَذَابًا أَلِيمًا ẹni tọ́lọ̀ ń bá fẹ́ yóò fi sínú kẹ́ ọ̀nà tí ní fi sí òjò ẹ̀rẹ́ nígbà aláìkọ̀ọ̀mọ̀ sàdá ọlọ́run mọ̀ yóò mọ̀ ní kó máa wù ú tọ̀ lẹ́yìn ìgbà tó náà ń gbà àwọn tó fi sí ìkẹrẹ̀ tán opposite pẹ̀lú wọn gọ́ọ̀lì mi anytime tó náà bá ti ń choice ẹni tó bá ti wrong choice máa pè ní sọ́ọ̀lì sọ́ọ̀lì bàbá wọn pè yóò wá gọ wípé ẹni tó mú right choice tẹ́lá tó lò tó ọpọlọ ẹni bẹ̀rẹ̀ fún kẹ́ẹ̀kún ni kí ni ìtumọ̀ bọ́ọ̀lìmù ìtumọ̀ bọ́ọ̀lìmù káwọ́ tún lédè káìsẹ̀ wá tún tọ́lọ́wọ́ bá ń wí ayà kúránà tu tún bọ́ọ̀lìmù ayà méjì tọ́tọ̀ Yusuf anábì Yusuf ọlọ́ni ẹni tó rà tó rà nígbàtá yọ fóònù kànga wọ̀kọ́ lẹ́lẹ́rí ṣọ́rọ́hùn mi mẹ́sọ̀rọ̀ E tó ra ní Egypt ló sọ fún ìyàwó rẹ̀ pé akírí ní ìmọ̀síwá ọmọ yìí dàpọ̀ bá wa fún alẹ́ bá wa họ́nà ẹ̀ dáadáa àbí àta àyíyáǹfà àna wà dáadáa yóò wúlò fún wa àbí tó tọ́ka ní ní o o Hmm? ẹ̀hódè akiri ní ma pè wá lórí ọlọ́run ọba wa fún àná sọ pé wà lákọ̀ọ́dé kárọ̀ múnà bà ní adam wà hàmàlínà ahùn fèlì bárè wà báhárù wà rọ́zàkúnà ahùn mínà sọ̀yì bá wà ahùn apán ọmọ ànẹ́bí Ádámù lé ẹgbọ́n ẹni tó bá pààyàn lé kí là ń pè ẹni tí bá pààyàn lé oní alkarim àbí ọlọ́run wá ń sọ fọ́mọ àyàn yá ayú àìsàánú ma gárọ́ka bẹ̀rọ bí kàlìkàrí alẹ́rẹ́ kálàkọ́ kàfà àtàmà àjálànà fi ayé tó rọ́tẹ̀ máa ṣàrọ̀ kàbà. Kí ni tó tàn ọ jẹ pẹ̀lú ọlọ́run ọba rẹ tó tó gbogbo orí ló ti fún ọ kọ́lápà tó fi bèèrè. Ó dá ọ, ó sí mẹ́. Ó tún trétì rẹ dáadáa. Irú fọ́tò tó fẹ́ ló sọ. Ara tọ́lọ̀ tó kọ́ mànẹ́bí Adam lé. Òun ni wípé inú táwọn àfáà máa ń tún, tí mìíràn bá tún wípé, Adam. ara àpọ́lẹ́ ni pé ọlọ́run ọgbọ̀ òjé sí adam ilẹ̀ẹ́lẹ̀ ló wá ti wo mọ̀lú ẹnu báyìí ní fi ń píìkì nǹkan ẹnu tí wo sí àwọn fẹ́nu bọ́ọ̀lù tẹ́ fẹ́nu píìkì ẹ̀rùn náà àti ẹni tí ó fẹ́ gún ẹ̀gún àjọ ìgbà kìí tọ̀ láhùn ọ̀gá Yusuf sọ pé àwọn akẹ́rẹ́ ìrìnà pé oníkan pàdé àti wọ́n ti palẹ̀ nígbà tí ìyàwó ọ̀gá fẹ́ bá ṣe dìná kí ni Yusuf Yusuf sọ pé ah ma'azàlá láíláí àwọ́sùdìlá ìnáwó rọ́bì àtàdàmàṣúwáì ọ̀gá mi ọ̀gá dáadáa ni àpọ́nlé tó ní kó ṣe fún jẹ́ ó pọ́n mi lé púpọ̀ ó ṣe dáadáa pẹ̀lú mi

zọ́ọ̀lìmù zọ́ọ̀lìmù aláwọ̀kọ́ mi wípé yìí dákùndú lágbájá ṣé ìwọ ló dára rẹ onínú ẹ̀ẹ́n so ó kàn jáwá náà ní onínú ẹ̀hẹ́n èyí ṣe ọlọ́run tó kàn dọ́kàn wá kéré náà ní akọ́nìkí wá gbádùn náà ni a nílùú kan tí wò lè gbà ló fi lọ náà ọba bá ṣára jòkó tó gbogbo táwà bí ìsìn àwọn táwà ń dàjẹ́ báyá àjò 50 lọ káwà pè wá kátó báyìí káwà tẹ́ẹ̀tì irinṣẹ́ ta tẹ́ẹ̀tì kí gbogbo wa káwà jòkó tá ẹ̀rọ àjòkó ìsìn fún bí tó àwọn tí wọ́n á wò lójú àjò pé ókè ẹ ní ìtẹ́ṣàrá kí ní ẹ̀kù yìí kò ní mú pẹ́rẹ́ láti ìgbé kò sí ẹkàtà ìrìnlẹ̀ sí sẹ́wọ̀n pé ìrìnlẹ̀ sí ẹni tó bá ṣe ó jù àgọ́ lọ sọ irú rẹ̀ ní kèfèrí ní wí ọlọ́run ọba rẹ̀ pé ọlọ́run ọba dá sánmà ó dá ilẹ̀ ó dá omi ó dá kókó ó dá màdú ó dá gbogbo ẹ̀ ó dára fún pé ẹ ó ní kí ló dé ó ní ẹwọ́n máa ń kàn ṣeré náà ní pé ń ṣeré ẹ́ ó ń ṣeré sọ zọ́ọ̀lìmù kan zọ́ọ̀lìmù lẹ́ni tó ṣe se lẹ́yìn ìgbà tí ṣe dáadáa sí tán wọ́n ṣe kan ní rọrùn fún kọ́ ọ̀ kò dúpẹ́ àbúrò ó yapa àṣẹ ó bọ ojú ọ̀gá rẹ̀ bẹ́ẹ̀ ẹ̀rù ní ìrùsọ̀ ìnáwó rọ́bì àṣà nàmàṣọ́ àà ọ̀gá ó ṣe dáadáa fún mi púpọ̀ pẹ̀lú bí tó bí nídí a kò dìzáàpù ló sọ pé ìnáwó láyé kí ó zọ́ọ̀lìmù zọ́ọ̀lìmù lẹ́yìn tó ṣe ìsáàmù sí ẹ́ tó ń fi kí ni ìsáà ó fàbú sápàdé ọ̀kan zọ́ọ̀lìmù ẹlẹ́ẹ̀kejì àdábìrì Yusuf pàṣẹ pé kí wọ́n fi kọ̀ńténà sínú ẹrù ọmọ ìyá ẹ̀ nígbà tán wà tán bá ń bẹ̀ ńkọ́ àwọn ọmọ ìyá rẹ̀ tán wá láti ilẹ̀ kanáánù mísọ̀ ni wọ́n wà mísọ̀ yusuf kanáánù làwọn ti wà bàbá tí wọ́n ti bá wọn dé o nǹkan tó gbọ́dọ̀ ṣe ọmọ ìyá tẹ̀sán lọ yóò àwọn èsì kí bàdé o nígbà tán gbọ́ pé ó jalè pé wọ́n mú dé a wọ́n ní àdákùtù ọlọ́mọ mú fọ̀kú ájá náà mẹ̀kánà mọ́ mú nǹkan lè tó nínú àwọn yóò kù ìdáàbò mọ́kànlá tẹ́lómi owó gbọ́dọ̀ mú o àà ìsọ́lẹ́nu lálá ni a ti múra pé ó sáré pé gbogbo èyẹ̀ fẹ́ mú lẹ fẹ́ mú iná nàrọ ọkà mínà lọ èyàn dáadáa ni ọjá mọ́wọ́ ní mẹ́lòmí iná lórí ma'áza wà ànáhóza ilá man wàjádná mata àná ìndá àáhùnlélá àgbọ̀dọ̀ mẹ́rin kan àfẹ́ta báyìí wà lọ́dọ̀ rẹ̀ iná ti bẹ́ sílẹ̀ tí ma bò sílẹ̀ o pé kéèyàn gbé nǹkan síbi tí ó wọ́ ẹ̀záàbù tẹ̀ mọ́ sọ fáwọn ni pé nǹkan lè fún yàn wọ́n wá bàbá yàn wá tọ́jú yàn ó gbàjọ gbogbo wàhálà lóṣù ó sáà ọlọ́run ó sáà lọ léèwé ó sáà nǹkan jọ wọ́n wá ní ọlọ́run wá fún sọ́kẹ́ ọwá ní sọ́pẹ̀ tí wọ́n ọla ọ̀lá gbáyé nígbàtà wọn fún ọláwọ́dù ah, ìwọlúwà sọ̀tẹ́sù yọ wọ́n ní kó dúpẹ́ fẹ́ ẹmọ gbọ́rọ̀ bóyá kọ tó ń jẹ́ Abdullahi Yusuf Yusuf ní bàbá rẹ̀ níjọ́ tó wá lẹ́yìn ní I want to thank Yusuf bàbá rẹ̀ ní I want to thank my father also eh, eh, tell my father uh, Sultan Sultan àwọn ìwà nínú àbó òṣèlú mistake ni èlé ò jẹ́ Sultan ní òun ọgbà Yusuf ní bàbá àwọn Sultan ní bàbá àwọn Yusuf Sultan ìrí di pẹ̀lú pẹ̀lú wọlé èmi ní èmi mo ṣe mi ń ṣe Sultan gbà àrùn ìgbọ̀kọ̀ gbọ́wà kò sí mẹ́ra kó wá gbé orí ìyẹn tẹ́lẹ̀ lẹ́yìn ìgbà tẹ́lẹ̀ yìí ìjọ láǹpá ah, alábòsí nígbà tó làwọn fẹ́ dì báyà àbòsí tó ga jù fún wa ọlọ́ni iná ṣírká kéèyàn ṣe ṣírùkù sọ́lọ́ òun làbòsí tó ga jù bóòní o ní wípé nǹkan tó jẹ́ tọ́lọ́run ọba káwàá gbé tẹ́lẹ̀ hmm?

والظالمين أعد لهم عذابا أليما ẹni tọ́lọ̀ ń bá fẹ́ yóò fi sínú kẹ́ in tí wọ́ọ̀dù fífẹ́ gbọ́dọ̀ wá ń bẹ̀ ò ní pé kò dá mọ́ lórí iṣẹ́ rẹ̀ nìkan kò dá mọ́ lórí iṣẹ́ rẹ̀ nìkan lóòtọ́ ọmọdé ẹ̀mọ́ ni kó ní ìmánu májẹ̀mú ni kó ní iman àmọ́ kò dá mọ́ lórí iṣẹ́ nǹkan olọ́wọ́ ọba fi ń sọ ní súrátù Yunus pé wà máa ká nàlè náfin àǹtó mínà ìlà bí ìbínà ìlà wàyí ajálò rẹ̀ ìta alàlàbí nàlá àpẹlú ẹni kankan ò lé ní ìmáàni àti olóòwò ó wá fẹ́ràn ẹ̀ tó mú choice dáadáa yóò wá fún un lọ́wọ́ kò jọba ní tí ma ń sọ pé tó bá ti kàn ọ̀rọ̀ ìmáàlì àti kúkúrú sàwáàbù ládá àti ìyà yóò ah, ọba náà ló sọ ó sì tún wá kò ọba ọlọ́run ọba sọ pé òun mọ tó ń kálukú ó tún tó tún àmọ́ àwọn tó tábìlẹ̀ tún fún òkúta kò gbé zero lórí ẹyẹ kọ́dá kò gbé lórí èèyàn tí ò bá ní papọ́ sí àti bí gbọ́ nǹkan tó ẹ̀kọ́ gbọ́yé wọ́n bá bí èèyàn ní ètò tó ti pé israel ó ya wèrè kéèdè tó ń ló kẹ̀kan fà fọ́nra rẹ̀ tó fi ya wèrè ìṣọ́lá ọ̀bọ̀ bímọ kọ́dà nígbàtà lúṣì ẹ̀ jẹ́ nígbàtà fún ọlọ́mùwà pé gbogbo tó ń kéèyàn lè ṣe lójú oorun ọlọ́ọ̀lọ́ọ̀kùn ó bá pààyàn lójú oorun lójú oorun báyìí nǹkan láàlá ní pààyàn pé òun pọ̀ tó tọ́lọ̀ bá fi lè sọ pé fẹ́jà dáhùn sẹ̀mí àbàsírọ̀ privilege ti wà tó pọ̀ pẹ̀lú àtijẹ́ sẹ̀mí àbàsírọ̀ ìgbádùn pọ̀ pẹ̀lú ẹ̀sùn bọ́ gẹ́gbọ́ ṣe yí pé privileges pọ̀ dáadáa níbi àtijọ́kọ̀ ìyàwó àbí? àmọ́nà ni responsibility ẹ́ privileges náà ti bẹ̀ láti jẹ́ ìyàwó àmọ́nà ni responsibility so responsibility yẹn lọ́lọ́wọ́n bá fẹ̀ kàtí ẹ̀sàlàyé fún wa in tó fà táàkì lè tú pé a ní òkú ló wọ́ṣàwà a ní làákàí a sì ní desire ọlọ́run wá fẹ́ fi ti làákàí wa ká fi control desire wọn anybody tó bá ti wà lẹ́bùn yẹn kọ́ ká kọ́kọ́ gbà náà pé ìpáàpá wà nílé ayé ọlọ́run ọba sọ ń táa wá ṣe nílé ayé máa wà kò fẹ́ ká sílẹ̀ fún wa pé ká máa wá áńsà rẹ̀ káàkiri Eh, ọ̀rọ̀ pé àwọn kan wáyé wá gbádùn àwọn kan wáyé wá jayé irọ́ ní gbélé yóò ọgbọ́n ọ̀n irọ́ nìyí ni a máa gbádùn ó kàn ní a máa dá àwọn ibì kankan náà ni àmọ́ bí ọmọ ni pé ibi tán ni ó máa ni máa ń wuyú ẹgbọ́ bàbá ka bá ní ká jẹ ní èyí tó ní ájú mẹ́jẹ mélòó ló mẹ́ èyí tó ní máa jẹ ọ̀gẹ́ náà bá ìlú

yóò lè ti nǹkan ní pé tẹ́rí ṣètọ́n bí nǹkan ò bá ti dùn yóò ti fàdùn sí ẹ́ yóò máa pàdà wọ́n fún fún grade bí i kìnnìkan tó fi kìnnìkan kò níkan tó ń gbogbo ẹ̀wọ̀ ní àti sáàdì kìnnìkan kò wé dé kó dùn ẹ́ ọmọ làkàtìrà ọmọ ìdó kìí kan owó yóò gọ́ọ̀tì ọmọ orí ìgbà amẹ́ríkánà kìí gbogbo kìí kan ìgbà kìí kan fún orí kìí kan bọ́wọ́ ó lápọ̀ lè lò tẹ́ ọ̀lọ́rọ̀ pé sáàtì ọkọ̀ gbé ẹnu sí èyí tó korò lẹ́ẹ̀kan tẹ̀dọ́nù <laughs> so èyí tó bẹ́ẹ̀ náà nígbà àwọn sọ fáwọn èèyàn wọláàdì owó tẹ́yìn rẹ̀ fi tọ́jú ìyàwó mẹ́rin fẹ́ẹ̀ tí ìyàwó mẹ́rin bá wù fẹ́kẹ́sí túláàsì owó táwọn èèyàn ná fún àlẹ́ ẹyọ lè tọ́jú ìyàwó mẹ́rin tí wọ́n gbá àwọn ètò máa ń sọ ọ́gbìn yẹ́sọ̀ pé ẹni tí ó tọ̀ wọ́n kọ̀ para wọn ó lẹ́nu pé bẹ́ẹ̀bù kan wà bí ìkànnì ṣe ọ̀gbà kìíní kan yóò máa náwó náà jẹ́ ẹni tí náwó fún ìbílẹ̀ tó máa pé tí ìbá ikú bá ṣe yẹn òun nìkan lọ́wọ́ ló tún jẹ́ o wọ́n fún màálù òun ó nà jẹ ilé iná tún nà jẹ yóò sì kó gbogbo ilé ayé yìí fún ìyàwó rẹ̀ ní tó bá fún ní one over ten ìyàwó rẹ̀ ó lè kípa àwọn ṣètò ọ̀nà máa ń fa àdùn síbi tí ò sáà nígbà àwọn jókì tó máa ń sọ fún wa wọ́n láwọn kan ṣe sínà wọ́n wọn ló sínà wọ́n wà nulé obìnrin wá wọ ó wọlé wẹ̀ fóònù obìnrin wá ọwá dún ọkùnrin wá gbé fóònù kó ó wá rí bí wọ́n kọ gungun 6 6 wọ́n lóbìnrin

tẹ bá máa àwọn èèyàn ńlá ńlá tẹ bá mọ̀ rú àwọn kí ń tẹ́ máa gbọ́ káàkiri àwọn bí lọ ní àbá yóò rọ̀ pé ẹ̀ẹ́kà náà ni mo bá gùn tó wá nínú ẹ̀ka mi ò gbọ́ máa ìyàwó rẹ̀ sì wà nílé ilé ilé yìí kò jẹ́ nìkan kan ẹ̀ṣẹ̀ rẹ̀ ní báyìí kìí kan jẹ́ bí ikú ná bí lọ wá dé kò jẹ́ mùsùlùmí kó fẹ́ wọ́n kọ́ wọ́n wà rọ̀ ní gọ́ọ̀pọ̀ndì ìdọ̀tí ló kó rẹ̀ kí ṣe ìtọ́nù lè ṣe ẹ́ so yóò ṣe nǹkan tí ò dá lọ́sọ̀ fáwọn èèyàn tó bá ṣe lọ́sọ̀ ńkọ̀ òní wọ́n máa rí ní dáadáa tó ọlọ́run ọba fi ìmánì kẹwàá Allahumma zayyina bi zinati اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكاره إلينا الكفر والفسوق والعصيان وجعلنا من الراشدين اللهم اغفر لنا من خشيتك كما تقول به بيننا وبين معصيتك ومن طاعتك كما تبلغنا به جنتك ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا ومتينا اللهم بأسمائنا وأبصارنا وقواتنا ما أحييتنا وجعل الوارث منا وجعل على من ظلمنا وانصرنا على من اعدائنا ولا تجعل مصيبتنا في ديننا اللهم لا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا من لا يخافك ولا يرحمنا اللهم إنا عبيدك أبناء عبيدك أبناء إمائك نواصينا بيدك ماد فينا حكم عدل فينا قضاء نسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استحسست به في علم الغيب عندك أن تجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب همومنا وغمومنا سبحانك ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آه. sẹ́yìn ní ìjọba ìgbẹ̀rẹ̀ wọn. sẹ́yìn ní ìwọ̀n tó yẹ̀ ìjọba ìgbẹ̀rẹ̀ wọn. Òun lẹ́bí wá sí ìjọba ìgbẹ̀rẹ̀ wọn.